Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ibadan Kini Fresh FM. Nìbàdàn làwà. ṣàánú. ọlọ́run kó ṣàánú ní banana republic ìlú àríire mọ̀ ṣe ìlú tó jẹ́ wípé gbogbo àwọn nǹkan lódìlódì ni wọ́n máa ń gbé gbà mo wo ìròyìn kan ní para ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní defence headquarters olú-ilé-iṣẹ́ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ẹ gbé àtẹ̀jáde kan síta wọ́n sì fi kìlọ̀ ní fún gbogbo àwọn olóṣèlú tó yẹ pé tí wọ́n bá wá ń lọ rèé polongo ìbò wọ́n àwa wọ aṣọ ológun ah, ah. wọ́n wá ẹni tó ń sọ̀rọ̀ ọpọlọ mi ní pé ẹ ti ẹ ti ẹ dúró náà ẹ dúró náà ṣé aṣọ wíwọ̀ lọ bí ológun ìní yóò àjẹ́ káwọn èèyàn ó dìbò fún ni àbí kí ni wọ́n ní àbájọ àwọn èèyàn tí wọ́n ń sọ pé ọpọlọ ọmọ nàìjíríà tógun tógun tógun tógun tógun <laughs> pé tí wọ́n sọ bẹ́ẹ̀ pé wọn ò purọ́ <laughs> pé líle kankankankan sọfẹ́ fi dẹ́rù bọ̀ láti rí bòde àbẹ̀wò. ọmọ pé nílùú àwọn aríremọ̀ṣe tá a máa sọ̀hún hmm. ọ̀kan náà àwọn ọmọ táyé bíi láyé ń pọn àwọn ṣẹ̀ṣẹ̀ kọ́ lóní mẹ́ni wèrè wà lẹ́. bẹ́ẹ̀ni àtòrí ka nú àwọn ìṣesí wọn bó èmi náà travel lópin ọ̀sẹ̀ tó lọ mo lọ sí ìlú àwọn arírèmọ̀sí abúlé ayọ́mọ̀lẹ̀ mo lọ ni mo yà sí agbèfọ́ba alásọpupa tí mo darí ọkọ̀ làbúlé àti àwọn alàgàtà aláṣọ ewéko tí àwọn náà tó jẹ́ agbèfọ́ba ojú rẹ̀ rìn. wọ́n wà ń jà. wọ́n wà ń jà ah. Ah. Ah. nílùú kawí Eh? agbèfọ́ba mọ̀ lu agbèfọ́ba lálù mọ̀ lè. inú síbí ni mọ̀ ń tọkàn. inú síbí ni wọ́n wá ní ah eh, wọ́n ní mẹ́ni mẹ́ni wèrè wà lẹ́ lóòótọ́. <laughs> Eh, wọ́n ní àìdàgbà àìbá kéré ni ká mọ̀ lè bínú ìjà nìkan lè mọ̀ lè jà inú ọwọ́ ẹnìkan wà á dùn ẹnìkan jẹ́ ẹnìkan lọ. Ah, uniform mama lu uniform bíi bíi bíi ó ba wí bíi ọmọ èké. dóbọ̀ pé togotogun ni máa ṣe wọ́n nílùú àríre máa ṣe tìjàtìjà ni máa ṣe wọ́n kásáfẹ́ lu agbára pé èmi è sẹ́gbẹ́ ẹ̀ gbogbo tó à ń bẹ̀ náà nù. Hmm. ṣùgbọ́n ṣé ìjà ìta gbangba lọ́wọ́ á kàn ni tọ́ ọ bá tiẹ̀ fẹ́ sọ pé rádaràda wo ló ń ṣe ń ta gbangba yìí <laughs> ó sì fọgbọ́n bá sọ̀rọ̀ ẹ wà á mú lọ bí gadrum. àwọn tó jù yín lọ ẹ sì lọ bára yín wí ní kọrùn. lórí tó sankafa tó balẹ̀ gbà. ó tún mú rin òwe máa ń parí òwe ah! máa ń parí ah, ni a yellow fifa ni mi yẹn ti ni yellow fifa ni mi náà ká tó sí black fifa ni ayọ̀kẹ́ come o rò pé red fifa lápẹ́ ni. nílùú yìí o Eh. ara àwọn sinimá tá a mọ̀ ò nílò. àwọn oríṣiríṣi àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ báyìí ó kọ́ a ní ẹ̀kọ́ náà sí i sì ń sọ̀rọ̀ fún wa fún olóye náà ni. ibà nìkan náà ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ lágbàáyé báyìí kò sí ìlú aríremọ́sẹ̀ ní irú nǹkan máa ti máa wáyé. ṣé àwọn wàá mọ̀ pé àwọn òfin tó tó kámẹ́rà mọ́ ọ̀nyẹ̀wòrán àwọn ni. àwọn fẹ́ mọ̀ pé ibi ayé kọrí sí wọn pè wọ́n àwọn ó tún dá sẹ̀ríà fún wọn. bí wọ́n ṣe pè wọ́n lánàá tí wọ́n dá sẹ̀ríà fún wọn. ara ń tàn wínú ara ń tàn wínú wọ́n ní béèyàn bá fi oògùn dán ọmọ ẹ̀yẹ ni. ará àdúgbò ò ní rí yan sa. kéèyàn fóògùn dán ọmọ ẹ̀yẹ ni wò ọmọ bàbá ò ní bẹ́ẹ̀ lò yàn. pààhọ fún ọ. ọ̀dà ní ìsìnbẹ́ bá gbọ́ pé ìwọ tó ọmọ bá wọn agbófinró lagidi àwọn ni ṣe ra wọn bá wọn. èmi ìbá wọn lagidi o ah. ààyè mi lèmi máa wà o. irọ́ bí wọ́n bá ti sọ pé pàápàá wind down mo ti sọ kalẹ̀ kódà màá mọ fẹ́ dọ̀bálẹ̀ fún mi nù wọn náà chief kábíyèsí <laughs> ẹ jókòó ẹ jókòó ẹ mọ̀ ṣe yẹ ẹ dà ẹ máa lọ ẹ máa lọ mọ́tò ọba bá wọn làgídí wo ó fi hàn pọ̀ ọjà mọ́ kankan. ṣé báwọn ni wọ́n lura wọn báwọn. wọ́n ní lura wọn. sí uniform méjì lura wọn báwọn. yẹ lálùbami. bí bọ́wọ́ wọn bá wá tẹ̀wọ́ bloody ìlà. kò lè tè mí. ìwọ wọn ò fi ṣe pankẹ́rẹ́ lọ mélòó. ẹnì kejì síwọ́lu mi. ẹnì kejì síwọ́lu mi. ẹnì kan ìgbà sọ̀sọ̀ lójú lóde ọ̀yọ́. <laughs> ẹyẹ ìyá wọn káàárọ̀ ẹ Eh, ẹ̀yin panápaná ẹ tètè mọ bá wa lọ sí agbeni ògùn pa báyìí o. wọ́n ní a sọ pé iná kan sẹ́yọ lójijì. iná mọ̀ ti sẹ́yọ ní iwájú Zenith Bank ah. gẹ́gẹ́ ní àwọn ṣọ́ọ̀bù sí ṣọ́ọ̀bù iná ti múra wọn múra wọn lágbè ní Ògùnpa báyìí ẹ dákun ẹ mọ̀ wòran o. wọ́n àǹkó ńbẹ̀ báyìí báyìí. bẹ́ẹ̀ ni ara àwọn ọjà àgbáyé tá a sì gbójúlé lágbè ní Ògùnpa o ẹ dákun iná ti ṣẹ́ níbẹ̀ báyìí àwọn tí wọ́n máa pa iná hmm. ẹ bá ní lọ Ọlọ́run sì ṣe àsìkò ẹ̀rùn láwà kò ní sí pé kò sómi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni omi ọ wà dáadáa. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ lọ sáwọn ojú ìwé ìròyìn tí a kó wá láàárọ̀ ti òní hmm. ní gbogbo nǹkan tí wọ́n wí nínú ìwé ìròyìn hmm. òní ni ọjọ́ ajé kejì nínú oṣù kínní ọdún twenty twenty two àtúndé hmm. báwa ṣe é dé náà nù nítẹ̀yìn sì mọ́ jẹ làgbé wa ka ẹmọ́ nù lé ọyẹ ẹgbẹ́nu sí ẹgbẹ́nu sẹ́ ẹ̀fà fìhìn kì í pani lórí o ajá balẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́ ni. tọ́ àwọn àkòrí tòní ìta gbangba àwọn ìwé ìròyìn náà ni wọ́n máa fi há gẹ́gẹ́ bí ìṣe wọn tẹ́yìn náà sì mọ̀ lónìí rẹpẹtẹ ni wọ́n tún ti kọ́ àsìmọ́ mu jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ wò ó agbo òṣèlú la bá wọlé lórí ìpàdé gbogbogbò ẹgbẹ́ APC convention wọn tí wọ́n ń retí pé yóò wáyé wọ́n ní ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ìgbìmọ̀ alálàáfíà láti pẹ̀tù sí àwọn awuyewuye peace panel àbábọ̀ àbá wọn lórí àwọn ọmọ ẹgbẹ́ tí inú ń bí wọn ló tún bá condition dé o hmm? ìròyìn ẹ̀ ń ṣe ìta gbangba the punch fún tòró òní ni wọn kọ sí. ẹ jẹ́ kémi ọ gba abala tí òṣèlú wọlé sèyìn lára látàrí ti ètò ìdìbò gbogbogbò èyí tá fa ààrẹ tuntun kalẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ máa gbọ́ o wọ́n ní ṣé làwọn èèyàn bẹ̀rẹ̀ sí káyà sókè pé ah, ah, ah. wọ́n ní Jonathan ọmọ ní interest Jonathan mọ̀mọ̀ ní interest hmm. pé APC ń sọ bẹ́ẹ̀ PDP hmm. ní ẹ tó dá wọn lóhùn hmm. wọ́n fẹ́ràn àti máa fẹnu yàrá sọ bẹ́ẹ̀ wọ́n sálẹ̀ pé wọ́n àyè ríran rí wọn irọ́ ni à ń pa o kò sí ní tọ́jọba agbẹnusọ PDP ìlọsọ bẹ́ẹ̀. tọ́ lórí ẹni tó kàn tí ó bọ́ sórí àpèrè àṣẹ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn ọmọ ìgbìmọ̀ Olúbàdàn mẹ́sàn-án wọ́n ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú Mákindé lọ́la wọ́n rọra fìròyìn hákọ̀rọ̀ kan ní ìta gbangba ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní. ìròyìn tí ń bẹ níta náà nu fún gbogbo èèyàn láti máa gbọ́ ah. àmọ́ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune wọn ò kọ iye àwọn tí ó jókòó síbẹ̀ wọ́n kàn sọ pé ìlànà láti fa Olúbàdàn tuntun kalẹ̀ hmm. wọ́n ní ìgbésẹ̀ yóò máa tẹ̀síwájú hmm. ní ọ̀la nígbà tí àwọn afọbajẹ wọn ó jókòó hmm. wọn wàá fa eh, sẹ́nẹ́tọ̀ Lékan Balógun kalẹ̀ bí wọ́n ṣe kọ́nù nínú àwọn ìròyìn tẹ́tù láǹfààní láti gbọ́ wọ́n ní àjọ tó ń rí sí ìfowókọsílẹ̀ àwọn tó bá jẹ́ tíṣà olùkọ́ni tó bá Teachers Registration Council of Nigeria wọ́n sọ pé lẹ́yìn ibi ọdún méjì táwọn sọ fún àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ olùkọ́ adémẹ́fun wípé ẹ lọ jáwé sóbì wọ́n ní lẹ́yìn ọdún méjì síbẹ̀síbẹ̀ o gbẹ́gbẹ́ sí làwọn olùkọ́ mi ni wọ́n sì wà báyìí lórílẹ̀‐èdè wa. tọ́ akẹ́kọ̀ọ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀ka ètò ìlera ní fásitì kan lórílẹ̀‐èdè yìí wọ́n ní ó ti sọ pé ọ̀rọ̀ bíbélì ló ń tẹ̀lé o bó bá jójú ọ̀tún rẹ̀ ni yóò mú ọkọ ṣẹ̀ hmm. kọ́ ọ ó ní ńgbà tí òun sì rí i pé ara òun máa gbé fúkẹ́fúkẹ́ sàbò ní gbogbo ògbà òun hmm. yà rọra yọ ìkànnù kólú aláǹkó ọmọkùnrin ìkànnù ẹ̀ kóró ìtọ́mọkùnrin fi ń jọ́kùnrin eh, ọyọ kan sọnù. ńgbà tí òun bá yọ ọgbó. òun yá ọlára àwọn tún gbé fúkẹ́fù ni ìwọ kọ́ ló jẹ́ kí n ṣe ọlọ́run. ńgbà tí ń lóbìn nílé òun sì rántí arákùnrin kan lẹ́yìn orílẹ̀-èdè íjíbítì tó ní kí wọ́n tẹ̀ ń lọ dàbí ọ̀bá wọ̀ lónà bá ní ẹ̀bùn yọ kóró kejì náà sọnù mo ní ha èyí ọgbẹnu tán tó bá di lọ́sàn. ó gbọ́dọ̀ gbà ó gbọ́dọ̀ gbà <laughs> ẹnu tán gbogbo ìwé ìròyìn ló wá ṣàǹkó lóòrọ̀ yìí ẹnu tiẹ̀ kọ́ ní dàwọ́ láàmú báyìí jẹ́ ìdè rí sọ àgádágodo sí ọ lẹ́nu. ọmọ bọ̀ sọ àgádágodo sí ẹmu mi ọ̀dà láàmú ń ṣerere fún mi ni ẹnu ṣerere kẹ́ni ọjà wáyà ni. iṣẹ́ tá kọ ikú tá a ọ gbọ́dọ̀ pakọ ẹnìkan yẹn pa agogo mọ́ agogo lẹ́nu ṣé wọ́n ọmọ ni. iṣẹ́ yìí náà láṣẹ láṣẹ làlá fi lówó lọ àṣàlàṣà yóò bí onígbà tá a mọ̀ pé ọ̀rọ̀ tá a sọ sọ sọ sọ lásán sọ tá a fi sọ tá a fi sọ lánàá iná iná lápadà sọ lásán lápapà sọ láì. Ọlọ́run jẹ́ àwa là dáadáa. àmì o a là dáadáa àmì o àlà gbọ́dọ̀ là dáadáa àmì o ìwọ gbé tire araba ṣe là ní ká kiri lọ ah, ìwọ gbé tire wò a gbọ́dọ̀ kiri àwọn àkòrí ti tánu a gbọ́dọ̀ kiri for now ọ̀dà ẹgbẹ́ gbálẹ̀ lórí. <laughs> ajá balẹ̀ ajá balẹ̀. níyẹn mi mímọ́ mọ́ lọ́wọ́ hallelujah àkókò tún ti tó fún ọlọ́run ìjọ àpọ́sítì kristi láti tún falẹ̀ ya fún iṣẹ́ àmì àti ìyanu lórúkọ jésù kristi nínú pàdé àdúrà tamátàsé ní gbogbo tuesday ní cac fifty center number six ogoluwa estate bus stop zone one alágbọn area kúmọ̀pàyí road olodo ìbàdàn aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá àti ní gbogbo wednesday ní cac fifty center gbági akínbádé junction jẹ́ kí ọlọ́kadà ṣáájú rẹ dé cac fifty center lẹ́gbẹ̀ẹ́ b and d renters aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá bákan náà lẹ́yìn àdúrà aago méjìlá ni àyè ó tó wà fún gbogbo ènìyàn láti rí bàbá pásítọ̀ dr stephen o ajayi fún ìgbaninímọ̀ràn àti ṣe kìlógun tó dé bá tó sunkún lé lórí gbé wa pàdé jésù oníṣẹ́ ìyanu nínú iṣẹ́ ìránṣẹ́ tá a fi ran ikọ̀ ọlọ́run pásítọ̀ dr eso ajayi ó sì lẹ́rìí titun lórúkọ jésù hello hello zero zero three four seven zero nine two eight two atamátàsí prayer every tuesday at cac victory center number six ogoluwa estate bus stop zone one alagbon area kumapayi road olodo ibadan and every wednesday at victory center gbagi akingbade junction beside bnd renters ibadan is going to be powerful be there. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egg bowl and wagoy to mention a Fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ó tún bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu ìlú ìbàdàn ti fẹ́ gbàlejò agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́lá kọ̀tù lọ́dún tuntun fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ òtòfòròfò lọ́dún twenty twenty two láti pàṣẹ ẹni tá a fún láṣẹ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fún ìrántí wọn tá a wà yìí ìyẹn àpọ́sítù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ẹ̀ ọjọ́ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu lórí òkè ibùdó jésù prayer for all the nations ló fẹ́ sọ̀kalẹ̀ lákọ̀tún sí ìbàdàn láti ṣàwòtán onírúurú ìṣòro tó wù kó máa bá yẹrẹ wọ̀ yá àjà pẹ̀lú ìsọjí ìyanu agbára ẹ̀mí mímọ́ lọ́jọ́ mẹ́ta dàgbà kórí ẹni jésù kristi ti násàrẹ́tì ọjọ́ tuesday eighteen títí di thursday twenty january twenty twenty two ní gbàgede inú ọgbà ilé umc mọ̀lẹ́tẹ̀ primary school mọ̀lẹ́tẹ̀ mbàdàn ló ti wáyé o látàgọ́ márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan four five four five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ń bẹ̀ o. service team service team na di driver eh car owners dem wey dey worry seki say you want to repair abi maintain your car without wahala The king don come o oh, service king auto servicing company wey be say dem get magic hand to turn your car to brand new with their ogbonge machine plus include personnel wey sabi well well service king na your one stop shop for all your car needs body work engine work plus include spray painting and baking with general main ten ance na diagnosis dem go first do before dem go begin repair am auto spare parts Mexico na direct from obodo oyinbo dem dey import am. Even sef na inside out dem dey clean car after the repair. Uh-huh. Service King Tandak Gidigba for plot thirty-six College Crescent Abel Koyejo layout Okeado Ibadan. Dem telewire zero nine one three five three eight zero zero zero zero. Website www.serviceking.ng. Allahu Akbar! Ó pé àádọ́ta ọdún fifty years tí bàbá wa Ahmed Arufai Bello mufti àkọ́kọ́ ní Old Western Region. Tíṣẹ́ sheikh gumi bí àṣẹ islam lé lọ́wọ́ tí wọ́n sì lọ́gì islam lálóye jẹ́ pé ọlọ́wọ́ ọba allah bàbá wa ahmed arufai ni bàbá chief imam ulẹ̀ ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí fadilati sheikh abdulkareem ahmed arufai tí wọ́n jẹ́ bàbá fún alhaji kafila ahmed arufai umulimuminat gbogbo òkèlè ọ̀yọ́ ṣe é rí pé gire ní sèṣore ọjọ́ alamisi thursday ọjọ́ kẹtàlá oṣù kínní january thirteen twenty twenty two láṣẹ àkẹṣẹ àdúrà àdọ́tọ̀ ọdún fún bàbá wa fadilati sheikh ahmed arufai lábẹ́ àṣẹ bàbá wa chief imam ulẹ̀ ìbàdàn fadilatu sheikh abdulgani abubakar agbọ́tọmọ kékeré agboolé bódìjà lókè àrẹ làdúrà yìí ó ti wáyé níbi tí fadilatu sheikh abdulrahim abdullahi salati alibari tí ó ti máa ṣe wá sí lóko gbogbo ẹbí ahmed lókè àrẹ ní umri muminat alhaja kaula ṣe ń pe gbogbo wa láti wá ṣèrántí àwọn ẹni rẹ. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason though, your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete on paper after the release of fund. Speak out. When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe. Speak out. If you discover any unlawful act in any government ministries, departments, and agencies. Speak out by contacting the Oyo State Anti-Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence-based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. àbá ṣe bí ọba àpòsù SMO mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. má sílẹ̀kùn ọ́ ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ́ rí nínú orí yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? Ó ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho, ọkọ ibà, ara ti yá gágá o. Mustapho, ó ṣe gan. Mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. my dear bá mi gbé náà. Ah, ah, gbé kí ni wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. Ah, ṣé wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni. tọkọ kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state ímeèlì wọn freshbite two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh oh oh seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day makanaki makanaki mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá ìbàlọ́ọ̀bà ní success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight o sì lè kàn sí topsources.ng. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire he amárale kókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé jáde. Ilé-iṣẹ́ Limited n nature's field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lè sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero délé pàdí mi tó já e jù. wà á ṣeré ọmọ ìyá mi. Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. ikọ́ ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí yẹn. tẹ bá fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe bó bá jẹ́ mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ̀ wọ́n mójúlẹ́jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three five five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadíẹ̀ kádákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nula àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn àjàbalẹ̀ àjàbalẹ̀. àjàbalẹ̀ yìí náà ni ni wọ́n ń kó kèké káàkiri àdúpẹ́ o mm. òkèké òposo ariwo ọ̀pọ̀jọ́ dami dami, dámi ariwo soso kì í pa lámọ̀lá láyé yes mm. àwa tún dénú o adébáṣe ń dé ẹ já wọnú ìwé ìròyìn. bẹ́ẹ̀ni hmm. jí àgbàgbọ òṣèlú wọlé torí wọ́n kọ́ ni wọ́n fa kíkà rẹ̀ ojú ìwé keje ìwé ìròyìn Vanguard twenty twenty three eléyìí tí ó ti ṣú dẹ́dẹ́ ṣú dẹ̀dẹ̀ bí òjò tí yóò sì rọ̀ọ́rí sórílẹ̀‐èdè nàìjíríà mí àṣẹ àtìkù ó kéde pé òun fẹ́ dupò ààrẹ láìpẹ́ yìí kódà mm-hmm. sáà àkọ́kọ́ ọdún twenty twenty two yìí ẹ máa retí ẹ o ni ó kéde fáyé ìròyìn yẹn ń pé okay now let's go there ìròyìn lójú ìwé keje Vanguard fún tòórọ̀ yìí ó mọ̀ rèé o igbákejì ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà nígbà kan Alhaji Atiku Abubakar nírètí wà pé yóò kéde èròǹgbà rẹ̀ láti dupò ààrẹ lọ́dún tí ń bọ̀ 2023 nínú ètò ìdìbò gbogbogbò tààdì lọ́dún tí ń bọ̀ ọ̀hún ìrètí sì wà pé bí nǹkan ọ̀bá padà yìí bí òjò tó sún ní sánmọ̀ ọ̀bá parẹ́ mọ́ sánmọ̀ a pé ẹgbẹ́ People's Democratic Party PDP náà ni ó ti gbé àpótí ìbò wọn ní kódà àwọn oníròyìn Vanguard tí wọ́n fi imú fínlẹ̀ ìròyìn káàkiri ìgboro wọ́n rí gbọ́ wípé sáà àkọ́kọ́ first quarter ọdún 2022 yìí òun náà ni Àtíkù bọ́ sí gbangba tí ó kéde ṣé ìrántí ṣé ìgbàgbé ṣé ìgbàgbé ṣé ìrántí wípé lọ́dún 2018 tá à ń palẹ̀ mọ́ ìbò fún 2019 òun náà ni Àtíkù ni ó jáwé olúborí máwọn olùdíje mọ́kànlá míì inú ẹgbẹ́ ti PDP táwọn náà jẹ́ aspirant nínú ẹgbẹ́ òun tó sì já tíkẹ́ẹ̀tì ọ̀ngbà mọ́ wọn ní ọ̀wọ́ ń gbà àwọn jọ figagbága tẹ ẹ rántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe ìrántí pẹ̀lú pọ́tá òun náà ni wọ́n ti dìbò abẹ́nú wọn níbi presidential convention wọn tó wáyé nípínlẹ̀ Rivers Port Harcourt ní 2018 ṣẹ̀wárí láti 2019 tí ìbò ti wá ìbò ààrẹ tó sì ti lọ bí ó ṣe lọ só sì fì síbi tó fẹ́ fì sí wọ́n ní látìgbà yẹn Àtíkù ti sọ pé bẹ́sìn bá dání àátẹ́sìn gùn ní bápá ọ̀bá ti kán ó ní fún ìdí èyí òun gò ọ̀sán òun ó tún dupò ààrẹ lẹ́ẹ̀kan sí o wọ́n ní kò fi èròǹgbà rẹ̀ kò fi pamọ́ sẹ́nìkan kan kò sì yọjọ́ yọ lórí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí láti ìgbà náà dìṣẹ̀ yìí ni Àtíkù gbogbo ìgbésẹ̀ àti ìṣiṣẹ́ rẹ̀ ló ti ń fi hàn ayé ní orílẹ̀-èdè nàìjíríà pé ó dàbẹ̀ pé yóò tún dupò ààrẹ lẹ́ẹ̀kan sí i ní twenty twenty three nínú orílẹ̀-èdè wa nàìjíríà yìí sì ni bó tiẹ̀ jẹ́ pé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ People's Democratic Party wọ́n ní ọ̀sẹ̀ tó lọ ni àwọn sọ fáyé pé ah kẹ́nikẹ́ni ọmọ tẹ́tí sí ìròyìn gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n tí wọ́n sọ pé ẹ eh, wọ́n ti gbé eh, eh, oyè àti ìlànà tí wọ́n gbà fa ọmọ oyè ẹgbẹ́ PDP kalẹ̀ wọ́n ti gbé lọ sí apá òkè ọya pé apá òkè ọya ni PDP ó ti fa ọmọ oyè kalẹ̀ ah ńbọ̀lẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ wọ́n lé aṣíwájú ẹgbẹ́ PDP sọ pé káwọn èèyàn kọ tí ọ̀gbìn sí ìròyìn ẹlẹ́jẹ̀ eléyìí táwọn èèyàn ń gbé kí n o àmọ́ o nígbà tí ọ̀rọ̀ tún gbàbòmí yọ wọ́n ní ẹni tí í ṣe wọ̀zẹ́rì Adamawa Alhaji Atiku Abubakar ni <laughs> wọ́n padà yọ gbọ́ pé eh, bó tiẹ̀ jẹ́ pé apá òkè ọya lòun ti wá òun ó dùpò ààrẹ ń tòun o kódà àwọn ọmọlẹ́yìn rẹ̀ ti ń ṣe kòkò kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kòkò sílẹ̀ fún ìkéde láti jẹ́ ká yí ọmọ tààrà wípé Àtìkù fẹ́ dùpò ààrẹ yes nígbàtí ẹnìkan tí yọ̀ọ́mọ̀ bá oníròyìn sọ̀rọ̀ tó ní kí ọmọdà kọ̀ ọ́n ah ó ní ẹ wo nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mo lè sọ fún yín taratara tọkàntọkàn tó mi tẹ̀jẹ̀ pé Àtíkù lakara wòǹpà tó káwọ́ ẹ̀kọ́ gírí inú ẹgbẹ́ PDP òun la lè taari wájú tí ó bá olùdíje mi inú ẹgbẹ́ mi ìfigagbága ah ah òun ni o bí ibà ti sòun bọ́bá ìjẹ́ lòmíì la fà kalẹ̀ lùsùkè ni o ìròyìn yẹn ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ mọ́yà rọra tiẹ̀ kọ́kọ́ ka díẹ̀ náà pé ẹ kó mi dè kó mi ká tiẹ̀ kọ́ sẹ̀yìn lọ́wọ́ ẹ wàá fẹ́ gba balance ẹ̀ ojú ìwé keje Vanguard. ọ̀dà <clears throat> ojú agbo tí òṣèlú ó ń hó gbùdùgbàdà báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ ni bákan náà nínú ìwé ìròyìn ti Daily Sun bí wọ́n ṣe kọ látàrí ètò ìdìbò ọdún 2023 táwọn wò lọ́ọ̀kan yìí náà ni wípé ta ni yóò bọ́ sí ipò ààrẹ o wọ́n ní àwọn èèyàn ti bẹ̀ sí káyà òkè báyìí o nítorí pé wọ́n ti ń ṣẹ́jú sí Jonathan nínú ẹgbẹ́ òṣèlú APC pé kó wá díje fúnpọ̀ ààrẹ ọ̀rọ̀ àhesọ èyí tó gba gbogbo orí ayélujára káàkiri táwọn èèyàn sì ti ń sọ pé wọ́n ní wọ́n pé káàkiri wípé ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà Goodluck Ebele Jonathan ó ṣeé ṣe o kọjá pé ẹgbẹ́ tí ń tukọ̀ ìṣàkóso lọ́wọ́lọ́wọ́ báyìí All Progressives Congress pé wọ́n ti ń ṣẹ́wọ́ sí i pé kó máa bọ̀ wá láti wá díje fún ipò ààrẹ tó bá di ọdún 2023 háà kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan wípé ká mọ̀ rí o ní Paul wí o ṣùgbọ́n lẹ́nu lọ́wọ́lọ́wọ́ báyìí ìròyìn ti wá lulẹ̀ ni o bí a sọ gbàǹjo pé àwọn èèyàn kan tó jẹ́ ìkànkùgbò nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti ń lọ rèé dírẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kíni why not if not ìkílódé tó wàá díje máa bọ̀ wá sí ibi tí ilẹ̀ ti lọ́ràá nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́sẹ̀ tó kọjá lọ àwọn e, ìpolongo kan ìwé ìpolongo ìbò èyàn pósítà wọn ni ó ti lu orí ayélujára káàkiri táwọn èèyàn ń wò pé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ẹni tí máa gbẹnu sọ fún Goodluck Jonathan Ikechukwu Eze ó ní iṣẹ́ ìbọ́ra wọn ń ṣe kọ ọ̀sẹ̀ ń tọ́ràn wọn ní tí wọ́n ń ṣe òun Eze Chukwu Eze ó ṣàlàyé wípé Jonathan tí wọ́n sọ pé ó fẹ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC yìí àhesọ lásán rúmọ̀ lásán ni kò sí nǹkan tọjọ́ kò sì sí nǹkan tó lè tí lọ́pọ̀pọ̀n láti lè kúò ní PDP bọ́ sí APC ṣùgbọ́n ṣá o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Sun bí wọ́n ṣe gbọ́ lópin ọ̀sẹ̀ tí ó kọjá lọ wípé bí wọ́n ti ń sọ ọ́ pé irọ́ ni Jonathan ò lè lọ sínú APC wọ́n ní ẹ̀yin náà wò ó dáadáa ẹ̀yin ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ní wọ́n fẹ́ fà á máa ra báyìí ó yẹ káwọn ò fura o torí tọ́ba lọ débẹ̀ ńkọ́ o ìtorí náà wọ́n làwọn náà múra lẹ̀ àwọn ti gẹ̀gùn dé pé tọ́ba filọ̀ rèé ṣe bẹ́ẹ̀ ó dojú tàwọn inú ẹgbẹ́ òṣèlú PDP nù àwọn ó sì dìtẹ̀ mọ́ pé àdánù ńlá ìtọ́fẹ́ fi kàn wọ́n nu PDP òun àwọn jẹ́ kọ́ dà mọ́ ẹnìkan tó jẹ́ ìkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní tí wọ́n bá fi wá lọ rèé yege láti wọ́ Jonathan lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ah! èyí tẹ́yìn ń pè ní àhesọ̀rọ̀ lásán àhesọ̀rọ̀ lásán ó yẹ ká gbà pé kì í ṣe àhesọ̀rọ̀ o torí pé tẹ̀ ẹ̀ bá ní bẹ́ẹ̀ kọ́ tọ́ bá jẹ́bẹ̀ agarọ́ dá àwọn o torí náà igi gogoro mọ́gun lójú òkèrè láti lọ ọ̀pọ̀lọpọ̀ nú àwọn táwọn wà nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn mọ̀ wípé tọ́ bá fi lè rèé jẹ́ òótọ́ o yóò ká àwọn lára púpọ̀ ju bí ìgbà tí ẹ̀ mú gùn ọ́ tó fi so ògiri ni òun tẹ́ ẹ bá ti ń gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báwọn ẹ má fi gbogbo ọwọ́ rọ̀ dànù o àwa náà wá rẹ̀ kẹ́ à ń wo ni bákan náà nìkan tó ní wọ́n mọ̀ dákọ̀ ọ̀hún èèkan ni nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní sẹ́ẹ̀rì wọn ọ̀gbà láyè láti gbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú PDP o ẹ mọ̀ sí dárúkọ mi ẹ jẹ́ ń sọ fún irọ́ gbó Jonathan ò ní lọ díje nínú ẹgbẹ́ òṣèlú APC tó di ọdún 2023 ó ní àmọ́ ṣá o tó wa lọ rèé rí bẹ́ẹ̀ á sọ Jonathan di ọjà Òyìngbò ni ọjà Òyìngbò kọ̀ọ̀mọ̀pẹ́ nìkan wàá àwọn eh, fìlà mọ́wọ́bẹ̀ làwọ́ wà dé fún Jonathan ṣùgbọ́n náà wà á dà mọ̀ pé ẹnì kẹ́ ẹ ṣerú ẹ̀ kọ́mọ̀hún ni á hmm. dì tẹ̀mọ́ tí ó sì mọ̀ wípé yes ó ṣe ń tí ọ̀tọ̀ àwa náà wà jẹ́ kọ́ da ẹ wo ìròyìn ń gùn nànànànà ọ̀pọ̀ o àwọ̀ ka díẹ̀ ni hmm. a sì mẹ́nu kú ká má bàa da aláṣẹ jù. àbí àdúpẹ́ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó yẹ tún tẹ̀lé wa nṣó àárín ìrìn àjò re ojú ìwé keje ìwé ìròyìn punch fún ti òórọ̀ òní kí ni wọ́n kọ síbẹ̀ lágbo òṣèlú náà ni dọ́pẹ́ sí ni ó ṣíájú àwọn ikọ̀ tí ó polongo ìbò fún Àtíkù lọ sí Katsina wọ́n ní kódà àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ Àtíkù gbogbo wọn pátápátá ni wọ́n ti bá forí korí ìròyìn ọ̀rẹ́ rébété ní fún yín ká tó tún tẹ̀síwájú. ẹnìkan tí í ṣe ìkànkùgbọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹgbẹ́ alábùradà olóyè Raymond Dọ̀pẹ́sí àná ọjọ́ Sunday tí í ṣe ọjọ́ àìkú òun náà ló ṣàlàyé pé gbogbo ọ̀nà ló ti fojú hàn ọ̀rọ̀ sì ti fojú hàn sáyé ní ṣàǹṣà ní orílẹ̀-èdè Nàìjíríà pé ẹgbẹ́ APC ẹgbẹ́ ọlọ́wọ̀ wọ́n kàn kó gbálẹ̀ lọ́wọ́ ni wọ́n ò rí nǹkan kan fi gbá kúò ní àbúrú lórílẹ̀‐èdè nàìjíríà èyí tí ń bẹ̀ ń bẹ̀ yánmọ̀yánmọ̀ wọn ò rójú tù ẹ̀ dọ̀pẹ́ sí ó ní ẹ wò ó ẹ má wulẹ̀ jẹ́ ká pé ọ̀rọ̀ sọ fúnra wa àti fẹ́ APC jóyè àwòdì òròmọdìẹ lásán wọn ò lè dágbé débi pé wọn ò gbé yẹ ẹ̀ wọ́n ti sọ fún ajẹ́kámọ̀ nínú ìṣe wọn pé àwọn òtọ́kọ̀ Nàìjíríà wà àwa náà sì ti wò wọ́n níran a sì ti fi wọ́n síbi tí ó yẹ kí wọ́n wà fún ìdí èyí lóṣèlú tí ń bọ̀ yìí gbogbo ayé ti mọ̀ pẹ́pẹ́ PDP òun náà ni yóò tukọ̀ Nàìjíríà kúrò lébùté òfo bọ́ sí èbúté ògo oníbólèdè nàìjíríà ṣe wàyí àárí báyìí rí o àárí báyìí rí o hmm. àìsí ètò ààbò àárí báyìí rí o àìríṣẹ́ṣe lọ́dọ̀ àwọn ọ̀dọ́ kò rí báyìí rí o ìpínyà láàrin ọmọ nàìjíríà ẹlẹ́yàmẹ̀yà láàrin ẹ̀sìn àti ẹ̀yà àti èdè àárí tó báyìí rí o àríro eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ àmẹ́lẹ́ ìta àwọn òyì wà láyà àrí bẹ́ẹ̀ rí dọ́pẹ́ sí ní sọ̀rọ̀ Katsina òun náà ló kó ikọ̀ eléyìí tí wọ́n ń roko sọ́dọ̀ igbákejì ààrẹ nígbà kan tó tún fẹ́ dupò ààrẹ báyìí Alhaji Atiku Abubakar tíìmù Atiku ni ó léwájú wọn lọ sí Katsina láti lọ rèé forí korí pẹ̀lú àwọn èèyàn tọ́rọ̀ kàn lórí ọ̀rọ̀ Atiku lọ́hùn láti jẹ́ kí ọ̀sán kóso dídùn fún Àtíkù lọ́dún tí ń bọ̀ 2023 tó tún fẹ́ gbé àpótí ìbò dọ̀pẹ́ sí òun náà ni alága àti olùdásílẹ̀ àwọn iléeṣẹ́ tẹlifíṣàn àti rédíò kan ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní láti ìgbà tí ẹgbẹ́ APC sì ti gorí ìjọba ní orílẹ̀-èdè nàìjíríà òun náà ní dọ̀pọ̀ sí ti ń kẹnu bò wọ́n pé wọn ò ṣe dáadáa wọn ò ṣe dáadáa kódà ńgbà tí ó fàdé dí ọ̀rọ̀ lórí ní Katsina lánàá ó ní inú làlúrí òun fíàgàn fíàgàn ní Nàìjíríà wà báyìí àrírí báyìí o ìròyìn yẹn pọ̀ mọ́ ya ka díẹ̀ mọ́ ya kúrò lórí ẹ̀ torí yín ni o. ọ̀dà lágbo òṣèlú náà la sì wà báyìí ẹ jẹ́ kí a jọ mọ ìrìn àjò lọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tí ò ní ó dàbí ẹni pé wọ́n fi orí okòó sọ̀ọ́dún ni o láti yan ẹni tí ọba máa tukọ̀ ìṣàkóso nínú ẹgbẹ́ òṣèlú APC báyìí consensus ìní àfàwọ́dá èyí tí wọ́n kọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune nù o. No ọ̀rọ̀ tí ń fojú hàn báyìí ò pé àwọn èèyàn tọrọ kàn tẹnu wọn tọrọ dáadáa nínú ẹgbẹ́ òṣèlú APC wípé wọ́n ti fẹ́ gbà fúnra wọn láti jọ fẹ́nu kò lérí àwọn tí wọ́n jẹ́ olùṣàkóso fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nínú sáàmì èyí tí àmọ́ bá bọ̀ yìí látàrí ti convention wọn tí wọ́n sọ pé yóò wáyé nínú oṣù kejì ọdún tá a wà yìí ọ̀pọ̀pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń dábàá wípé kí wọ́n fẹ́nu kò lérí ẹnìkan gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ wọ́n ní a sọ pé àwọn tí wọ́n fẹ́ di alága gangan fúnra ara wọn ni wọ́n ń wò ó wípé káwọn ọmọ ṣe ní kàkà kí n bu ọmọ abúlẹ̀ẹ́lẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti sọ pé gbogbo báwọn ṣe lẹ́nu táwọn fẹ́ òótọ́ ní constituency níbi tí wọ́n ti dá àwọn mọ̀ wípé àgbọ̀jọ olóṣèlú ni àwọn pé gbogbo nǹkan náà ìní kúkú tún yí dàndé mọ́ òní kálukú lọ́wọ́ ìgbàgbọ́ wọn ni pé tí wọ́n bá fẹnu kò lérí ẹnìkan yóò dín wàhálà àti pákáleke àti ìkáyàsókè tó ti wà láàrin gbogbo àwọn tí àwọn fẹ́ díje fún ipò yìí torí pé kọ́rọ̀ ọmọbàdí pé èkúrọ́ tẹ̀ ní fàǹfà mọ́ àwọn lọ́wọ́ wọn láwọn mẹ́jọ tí wọ́n jẹ́ ìgánnìkò nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fẹ́ díje fún ipò alága yìí ìlàgbọ́ pé wọ́n ní nǹkan ọ̀rọ̀ gbọ́ fún àwọn náà ojú ẹ̀ kò sì jọ múmu fún wọn nínú àwọn abúlé ibi tí wọ́n kàkùn wọn tí wọ́n ti wá wọ́n ní ẹkùn ìdìbò tó ń kàkùn ti wá immediate constituencies wọn wọ́n nítorí pé àwọn èèyàn tí wọ́n ń fojú wò gẹ́gẹ́ bí alátakò wọn ṣe ni wọ́n jọ ń gbẹ̀bùrú wọlé sí agboolé ara wọn tí wọ́n à èyí ti jẹ́ kí ló ń wá tó fẹ́ tẹ̀ ń kú sàmì wọ́n ní kò sì sí ara àjàlẹ̀ yín wà gbogbo orí ilé yìí ìmọ̀ jẹ́ kí òṣèlú ó dùn ni wọ́n ní táwọn bá wa làjú lẹ̀ báyìí kọ́mọ̀jẹ́ pé ẹni tí ọkàn wàá jẹ́ jọ̀ǹgbọ̀dọ̀ rúkú ọlọ́run jẹ́ kíkínní kọ́ bọ́ sí lọ́wọ́ káwọn owó ẹni tí ọba kájú ẹ̀ kó tó di pé àwọn ọlọ́run máa múra láti ṣe ètò ìdìbò tọdún 2023 wọn làwọn gómìnà nu ẹgbẹ́ òṣèlú APC ń la gbọ́ pé wọ́n ṣèpàdé lálẹ́ òní nílùú Àbújá láti tún wo ọ̀nà ó lágbàá tí nǹkan ò ní fọ́jú pọ̀ máa wọ̀n lọ́wọ́ kó tó di àsìkò táwọn ó ṣe convention nínú oṣù kejì ọdún tá a wà yìí Senator George Akume ní Plateau State lọ́sẹ̀ tí ó kọjá lọ wọn la gbọ́ pé òun gángan ti ó ń lọ kòkó bẹ́ẹ̀ ni iná ń lọ òbí hmm. láti lọ rèé bá àwọn èèyàn pé ẹ dákun ẹ jẹ́ kí yọ̀ọ́ dún tóun wọn làwọn gómìnà méjì tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà èyí ò Nasarawa sẹ́nitọ̀ Umaru Tanko Almakura àti sẹ́nitọ̀ Abdullahi Adamu wọn làwọn méjèèjì ah, àwọn gangan wọn ò sinmi lórí kòkò kẹ̀kẹ́ tí wọ́n ń ṣe láti bọ́ sí ipò alága fún ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n àwọn èèkàn láti Nasarawa nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní a gbọ́ pé wọ́n lọ́ọ́ rẹ́ ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ o sí Malam Saliu Mustapha lọ́sẹ̀ tó kọjá lọ láti Nasarawa lọ sí Kwara ẹ ti wẹ́ pé nǹkan kan ń bọ̀ nǹkan kan rúgbó bọ̀nù oríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mọ̀ nísìnyí ṣẹlẹ̀ táwọn ẹ̀kan kú ò níbi tí ẹlòmíì tó rò pé òun ti fọgbàgbà gbalẹ̀ ní ọ̀bà gbọ́ pé àwọn èèkàn ẹgbẹ́ òṣèlú wọ́n tún lè rí kí ẹnìkan wọ́n wá ń fi ọdún tuntun wọ́n fi ń bójú pé bá jọ ń tayò ni ẹ̀yìn ọwọ́ ni wọ́n fún mọ́ ara wọn ìròyìn ọ̀ngùn inú ìwé ìròyìn Nigerian Tribune lélẹ́yìn náà ti jáde. ìtumọ̀ òṣèlú náà ò jù báwọn lọ. Eh, náà ni àmọ̀ kíra wa náà ni àmọ̀ kíra wa náà ni bó rojú mi ò rí kùn mi <laughs> dẹ́mọ̀ mọ́ wa. àdúgbò ajá àbálẹ̀ yín ni o ajá àbálẹ̀ wa ìkànnì eléyìí tó ń kilẹ̀ falafala kọ́gun láàrin àwọn ìkànnì tó kù ní Fresh FM ẹ fọ́lọ̀ wa lórí péèjì wa ìyẹn oníkànnì abánidọ́rẹ̀ẹ́ ìtàkùn àgbáyé Facebook Live Fresh FM yes at Fresh FM nìbàdàn ntẹ́ẹ̀fì kàn sí àná bẹ́ẹ̀ bá ti láìkì wa tẹ́ ẹ fọ́lù wa ọlọ́run ó láìkì ẹ̀yin náà kò sì ní padà lẹ́yìn yín ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣí àjà àbálẹ̀ eléyìí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ à lọ sójú ìwé kẹtàlá ìwé ìròyìn Punch o ẹ wò ó eégún kan nú ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi igun ọ̀dọ́ nú ẹgbẹ́ CAN wọ́n ti sọ fún àjọ ọlọ́pàá àánú nínú orílẹ̀-èdè Nàìjíríà DSS pé bí wọ́n bá ti pe bàbá kúkà àwọn tẹ̀lé wọn àwọn pọ̀ lẹ́yìn bàbá lọ sọ́dọ̀ DSS ni bàbá nìkan kan lè pè ẹ̀ mọ̀ pé ẹ pè á mọ̀ ni ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́ igun ọ̀dọ́ nínú ẹgbẹ́ ọmọlẹ́yìn Christi Christian Association of Nigeria youth wing wọn àná òde yẹ ọjọ́ Sunday ní ọjọ àtẹ̀jáde kan sí gbòòrò káà eléyìí tí wọ́n fi ń pe gbogbo àwọn ọ̀dọ́ pátápátá tó wà nínú ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ní orílẹ̀-èdè Nàìjíríà pé bí DSS tí àwọn yọ gbọ́ pé wọ́n ti ránṣẹ́ pe bàbá Kúkà bàbá Matthew Kúkà bí wọ́n sì ṣe ránṣẹ́ pe bàbá òun gbogbo àwọn ní tìbútòrò Nàìjíríà làwọn ọ̀sára àwọn jọ àwọn ó pọ̀ bí omi tẹ̀lé bàbá ni lọ sọ́dọ̀ DSS DSS yóò sì gba àlejò ní àsìkò tá a wà yìí ààrẹ fún igun ọ̀dọ́ nínú ẹgbẹ́ CAN igun tá a mọ̀ sí Yowi CAN Belusochukwu Enwere Belusochukwu Enwere òun náà ló ju ọ̀rọ̀ síta bí àtẹ̀jáde lánàá ọjọ́ àìkú Sunday lábẹ́ àkòrí gbogbo àwa ọ̀dọ́ kan láàṣàrà àwàjọ ní tìbútòrò nàìjíríà láti lọ jẹ́ pé DSS àjọ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n pe bàbá bíṣọ̀bù kúkà níwọ̀n ìgbà tó ti jẹ́ pé òpè ni ní sọlá wọ́n pe bàbá bíṣọ̀pù kúkà àbá bàbá lọ sọ́dọ̀ DSS òun náà lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí nínú àwíjàre yowikan eégún ọ̀dọ́ nínú ẹgbẹ́ kan wọ́n ní kí ló dé kí ni bàbá sọ tẹ́ ẹ ní kó mórí wá kó fọrùn sílẹ̀ bàbá sọ̀rọ̀ nípa ipò torílẹ̀‐èdè nàìjíríà wà tí kò òkè bí eku tẹ́yẹ òkè bí ẹyẹ tọmọnìyàn náà fọhùn bí ọmọnìyàn wọ́n sọ̀rọ̀ láti tako àwọn báṣabàṣa àṣemọ́ṣe tí ń lọ lọ́wọ́ nínú ìjọba ààrẹ muhammadu buhari ẹ̀ wá pé kí bàbá kú kà kí wọ́n wá jẹ́ pé dss àpé wọn ò ní wà wọ́n wà ẹ kàn máa retí àlejò ẹ̀tọ́ àgàtọ́pọ̀ o torí pé àápọ̀ àfẹ́ pọ̀ pa tá a tẹ̀lé bàbá gbogbo àwa ọ̀dọ́ kan ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà bó bá jẹ́ bí wọ́n ṣe é pè èèyàn bí èèyàn bá ti sọ̀rọ̀ nu ẹgbẹ́ igun yòówé kan nínú kan ni kí lóde tẹ̀ ránṣẹ́ pé àgbà ẹ̀sìn nínú ẹ̀sìn Islam láti apá òkè ọya bàbá Gumi tó jẹ́ pé bàbá Gumi láti ìgbà yìí wá ni wọ́n ti ń sọ̀rọ̀ rẹ́rùn rẹ́rùn pẹ̀lú àwọn ẹ̀hàn náà karambà ní adàlúrú tá a mọ̀ sí báńdíìtì tẹ́nikẹ́ni ọ̀rọ̀ sẹ́pẹ̀ wọ́n ẹnikẹ́ni ọ̀bá wọn wí ẹnikẹ́ni òṣìṣẹ́ nǹkan kan lórí Gumi bàbá kúkà tó wá sọ̀rọ̀ lẹ́wà ń kù ú mọ́ lórí bí òjò á tẹ̀lé bàbá kúkà wá bá yín ni o ẹ wo Gumi ká tó wí ká tó fọ̀ ká tó fọ̀ ká tó wí ó ti ṣe kọ́sọ́ngbó ó ti lọ bá àwọn báńdíìtì ní wọn farakínra ní wọn sọ̀rọ̀ wọn ò ní ó mórí wá kọfọrùn sílẹ̀ kọ́dà lára àwọn ọ̀rọ̀ tí Gumi sọ lẹ́nu lọ́lọ́ yìí náà ni èyí tí fi ń bẹ àwọn agbègbè eléyìí tí bandit ti gbàkóso wọn lápá òkè ọ̀yà pé ẹ̀yin náà ẹ mọ bẹ́ẹ̀ ṣe rọra mọ bá bandit gbé lálàáfíà ẹ rọra mọ bá wọn ṣe kí ọmọ ẹ mọ ṣe ogun mi ò tẹ̀mí káwọn náà mọ̀ bá yọyín lẹ́nu ẹ bá ti fàlàáfíà bá bandit gbé wọn ò ní fọwọ́ kàn yín wọn lára àǹtí bàbá Gumi sọ ṣé DSS ò rí bàbá láti ránṣẹ́ sí wọn kọ́ mọ̀ká mi ò fi kún mi ò yọ kó ń bẹ̀ ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé kẹtàlá punch tó jáde fún tòórọ́ òní. ọ̀yà agbo òṣèlú ibẹ̀ náà la sì wà báyìí o ẹ jẹ́ ká dàgbà ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí nǹkan ò ti rọgbọ báyìí nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àmọ́ wọ́n ní àgbà òní wà lọ́jà àkórí ọmọ tuntun ọwọ́ Òyìnlọ́lá Oyèdòkun wọ́n ti bá wọn tẹsẹ̀ bọ́ kí nǹkan tó pin yẹn kẹ̀. àwọn àgbààgbà ìgbìmọ̀ àgbà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹgbẹ́ alábùradà PDP la gbọ́ pé wọ́n ti dìde o kó tó di pé yánpọnyánrin ti ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wá di fọpọ̀ mọ́yọ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n ní àwọn bíi márùn-ún tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣe gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti kọ̀wé sí olú ẹgbẹ́ òṣèlú PDP ní Àbújá wípé wàhálà ń bẹ o torí pé wọ́n ní dẹ́rẹ́bà méjì kì í sínú ọkọ̀ bíbẹ́ẹ̀ kọ́ ọkọ̀ ó yí yọ dànù ni o wọ́n ní alága méjì làwọn ní fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ́ wọ́n ní gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá àtẹnìkan dáhùn tó náà ti wà ní ipò igbákejì alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ rí Alhaji Shuaib Ogundokun wọ́n ní làgbọ́ pé àwọn náà wọ́n tún ti gbé ìgbésẹ̀ àgbà báyìí kí nǹkan tó di fọpọ̀ mọ́yọ̀mọ́ lọ ṣùgbọ́n àgbọ̀ pé ẹ̀ẹ̀mẹrin rèé tí wọ́n ti pé ìpàdé mọ́jọ́ bàjẹ́ tó sì jẹ́ pé gbogbo àwọn tọ́rọ̀ kàn ńṣe ni wọ́n ta kété tí wọ́n wá síbi ìpàdé yìí wọ́n ní lọ́fàá ọ̀ tó fi jẹ́ pé gbogbo wàhálà ti mẹ́mẹ́ kò tí ì jẹ́rodò lọ́rọ̀ imú mi kí sì ni tí wọ́n ń jà sí wọ́n ní méjì ni o pé ta ni yóò jẹ́ ọ̀tẹ̀ authentic alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun orí alága méjì ìlà wọn ní báyìí o wọ́n sì ti wọ́ra wọn lọ sí ilé ẹjọ́ àti pé ta láàfún lásìá tí ó díje fúnpò gómìnà ní inú oṣù kẹfà ọdún tá a wà yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP bákan náà wọ́n lẹ́yìn méjì ìní wa wá jẹ́ ògúnná gbòǹgbò nínú ọ̀rọ̀ yìí torí pé wọ́n ní àwọn igun ó ti bẹ́ sí méjì igun àkọ́kọ́ làwọn èèyàn tí wọ́n ń pọ̀n lẹ́yìn ẹni tó ti wà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí former senator ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyàn senator Adémọ́lá Adélékè wọ́n léyàn tó sì sọ pé òun tó fẹ́ ṣe gómìnà ẹni ìwọ̀n àwò gédéńgbé torí pé ọ̀nbẹ nínú àwọn tí wọ́n jẹ́ bíi mẹ́fà tí wọ́n láwọn fẹ́ díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ọdún yìí ṣe wá rí i pẹ̀lú ìgbésẹ̀ tí Oyinlọ́lá àtòyèdòkun tí wọ́n gbé báyìí àtàwọn àgbààgbà ẹgbẹ́ láti rí i dájú wípé aáwọ̀ yìí ọjẹ́ rodò lọ́mú mi wọ́n ní láìpẹ́ láì jìnnà wọn ọlọ́run ọba yóò fún wọn ní ojútùú sí i a gbọ́ pé ọ̀làgúnsóyè Òyìnlọ́lá ń ló pe àwọn ìgbìmọ̀ àgbà pé ẹ torí pé bọ́mọdé bá ń gégi nínú igbó àwọn àgbà ní ọmọ wo ibi tí ó wó sí kọ́mọlọ́rin wó síbi tí ọ̀dà lọ́ba pé àwọn àgbààgbà pé ẹ mọ̀ bọ̀ wá sí ilé mi ní òkùkù òkùkù wọn ti jókòó hmm. ṣùgbọ́n ìjókòó tí wọ́n kọ́ jó báyìí ní òkùkù wá pè ní àwọn tọrọ kan gangan tí wọ́n tún ta kété ni wọ́n wá ń wò báyìí wípé tá a bá fi ọ̀rọ̀ yìí sílẹ̀ hmm. ọlọ́mọdé kó yíwọ́ fún PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn àgbààgbà ti ń lọ́wọ́ sí o báyìí Oyinlọ́lá Oyèdòkun àtàwọn àgbà míì wọ́n ti fẹ́ pe àwọn tí wọ́n gbà fúnra wọn ní ẹgbẹ́ òṣèlú alábùradà ti ìpínlẹ̀ Ọ̀ṣun. tọ ajá balẹ̀ lẹ́ ń gbọ́ o a fẹ́ tún fò fẹ̀rẹ̀ lọ sí gbàgede ọjà àtàjà níwọ̀n ìgbà tó jẹ́ pé ọmọ alájẹ ni wá bá a bá wá padà dé ara àwọn ìròyìn tẹ́ mọ̀ gbọ́ sẹ́nẹ̀tì ti ní àṣírí tú o pé ìdẹ gbẹ̀ngbẹ̀rìmọ̀ sílékè àbàtẹ̀ owó kan àbàtẹ̀ fourteen point seven billion naira ní owó PACN tó godonjo ní tó jẹ́ pé ìgbìmọ̀ ìjọba kan lọ rèé gbé pamọ́ sáwọn báǹkì kan tó jẹ́ báǹkì olókoòwò commercial banks lórílẹ̀‐èdè yìí kí ló owó tẹ̀ gbé pamọ́ síbẹ̀ owó PACN kí ni ṣe mẹ́. kí nǹkan mọ́ bá a ṣe ni. again. kí nǹkan mọ́ bá a ṣe ni. àrà wá hmm. <laughs> oh my hmm. gosh hmm. bàbá padà dé ẹ gbọ́ wàláhì ẹ gbọ́ báyìí ẹ bá tún wá yọ bàbá ti fẹ́ parí ìròyìn AFCON two point five million naira àjẹmọ́nupẹ́ ẹ̀jáwé olúborí win bonus fún ọ̀kọ̀ọ̀kan ọmọ ikọ̀ super eagles two point five million naira. ni wọ́n fún wọn. ni wọ́n fún wọn. all right. à ń gbé tọ́ mi sí. kí ni. wọ́n á dá fún mi. bí wọ́n bá fún wọn mi náà gbà ń bẹ̀ bíi gẹ́gẹ́ bíi. ara nǹkan táwa náà ń tà wọ́n sá wàhálà bẹ́ẹ̀ tó bá dọ́wọ́ wọn eh, kò sí bí ẹ ṣe fẹ́ fún ọ lówó kó o lè kówó pamọ́ nù lé owó owó tiẹ̀ nígbà kẹ́ ẹ gbé pamọ́ nù lé. máàsì kan ni o. bẹ́ẹ̀ ni náà. láàrin ninety minutes. Hmm. èwo wa ẹja tajà. ẹja tajà ata nígbà tí wọ̀ọ́rẹ́ tí wọ́n sọ pé adúrò ìtàn ká láti ọjọ́ yìí two point five million naira fún ọ. ìyanu sì máa ṣẹ̀ tí ó zẹ̀. ok ok ok. ajá balẹ̀ ajá balẹ̀ ìyá ìkókó àmọ́ kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ pàrọ̀ lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nímú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ mo sọ láyọ̀ o wẹ́rẹ́ ló bá mi ni. iléeṣẹ́ àjẹbí tradu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe wẹ́rẹ́ ń wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. bóyá lẹ́mu evaluate wàṣẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ fa sẹ́pẹ́sẹ́pẹ́ tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ balùdé àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ balùdé balùdé satin flex pẹ̀lú àwọn tó balùdé fa bóyá lẹ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ iṣẹ́ tí mo pé quality lọ́dọ̀ balùdé àmọ́ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ mi ẹran ti balùdé bẹ́ẹ̀ bá kan lé tán ìbálòpẹ̀ tí yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ìbálòpẹ̀ gẹ́ ìbálòpọ̀ lọ́pọ̀ ni. àmọ́ ìbálòpẹ̀ tí yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ìwọ̀n sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. ìbálòpẹ̀ tí sọ́jọ́. ti pọ́ńpì kọ́nsẹ̀tì àti délùú ìbàdàn àti pọ́ńpì kórèdè ẹ máa yọ̀ ni o. ẹ ti retí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre de fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi káta lẹ̀ fún ni láìsí wàhálà. táǹfààní sọdíẹ̀díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo ta nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò lè dẹ́ dúró láti di lọ́nlọ́ọ̀dù lálẹ́ di lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ máa tẹ̀síwájú tí pọ́ńpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ yàbẹ́. hip-hop ìtẹ́rẹ̀ títí dé. àti ìbàdàn àti dé. yí pọ́ńpì concept developer that cares bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank o lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. jésù ló ní wàá kó máa ìpìlẹ̀ oríire ìpìlẹ̀ oríire. kí ni ń jẹ́ bẹ́ẹ̀. ìpìlẹ̀ oríire ni àkànṣe ìpàdé àdúrà oníwákàtí méjì ọlọ́jọ́ mẹ́ta olóṣooṣù fún àbẹ̀wò agbára ọlọ́run látòkè wá tí ìjọ CAC oníyanrìn nìbàdàn ṣètò ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́rú àti ọjọ́bọ̀ kejì lóṣooṣù láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ nínú àkànṣe ìpàdé àdúrà yìí jésù yóò lo pásọ CA ọlárẹ̀wájú DCC one pásọ SO àrẹ̀mú assembly pastor pásọ láomi AGS pásọ PO fagbenjo AGS pásọ IA ọlọ́j ọ̀jẹ̀dẹ̀ ags pásọ aa adésínà ags pásọ jo ìṣọ̀lá ds pásọ ha ọ̀làdìmẹ́jì àti pásọ peter ògúndàrẹ fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu darapọ̀ mọ́ àwọn olóríire níbi ìpàdé àdúrà ìpìlẹ̀ oríire tóṣù yìí ní tuesday wednesday àti thursday kejì láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ ìgbàlà àlùyọ ìtúsílẹ̀ ìwòsàn àṣeyọrí àti ìbùkún yóò jẹ́ tiẹ̀ bó o bá wá nítorí olóríire ni ọ́ ìwọ gangan lẹ̀rí kan á máa retí yín o jésù lolúwa olùkéde cac oníyanrìn ìbàdàn. Daddy, yes Daddy, ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ mo ní help yín ni sà mo wà stranded Ìlọrin ni mo ń lọ sà mo wá sọ́dọ̀ ń kù mí nìbàdàn ni but unfortunately mi ò bá wọn mo dẹ̀ fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. gentleman wọlé màá gbé ẹ dé Ìlọrin Ìlọrin gan-an ni mò ń lọ wọlé no problem. Uh, eh, dadi uh, eh, you see actually. actually what? ọ̀lẹ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ ní challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ ní worod lánàá same story ó jẹ́ lọ wá orìpọ̀ apárìpọ̀ ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn máa láìní tìjú ó jẹ́ lọ yí padà kú ọlẹ́gbẹ́ mọ́tò mi. ẹ ṣe sà sorry sà. àjà balẹ̀. kíní tó sífilẹ̀ fún àwọn èèyàn hmm. àbàtẹ̀ yẹn <laughs> àwọn èèyàn ní oṣù pẹ́ táwọn ti gbọ́ àbàtẹ̀ wọ́n tàn wá ti gbọ́ àbàtẹ̀ eh. wọ́n ní ah, ọ̀rọ̀ owó nù. <laughs> ó dà o àbàtẹ̀ tún ti dé o ah, ará àdúgbò tuntun ti dé o lójú ìwé kẹjọ Vanguard fún ti òórọ̀ yìí ilé ìgbìmọ̀ asòfin àgbà sẹ́nẹ̀tì ti ké tantan síta pé àṣírí owó kan ìdẹ́gbẹ̀ngbẹ̀rin mọ́sẹ́lẹ́kẹ̀ owó àgbọ́gbátímú fourteen point seven billion naira tí í ṣe owó iléeṣẹ́ iná ọba orílẹ̀-èdè wa tó ti kó gbá sílé defunct PHCN owó ohun tí wọ́n lọ rèé kó pamọ́ sáwọn báǹkì olókoòwò kan commercial banks wọ́n ní àṣírí owó ohun ti tú àwọn ti uncover rẹ̀ ìròyìn ọ̀rẹ́ yẹn jẹ́ mú mọ́ ń bẹ́ o ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà senate ní àṣírí owó kan fourteen point seven billion naira ó ti tú eléyìí tí í ṣe owó tó jẹ́ owó orí tútù owó orí gbígbẹ ti iléeṣẹ́ apínná ọba nígbà kan eléyìí tó ti kó gbásílé báyìí Power Holding Company of Nigeria PHCN wọ́n ní ìgbìmọ̀ tí ó jẹ́ ìgbìmọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí máa ń rí sí ìmójútó dúkìá ìlú Bureau of Public Enterprises BPE àwọn ní ọlọ́rìí kó owó ń pamọ́ sí àwọn báǹkì tí à ń sọ yìí wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin láti pàṣẹ alága ìgbìmọ̀ tẹ́ẹ́kótó ilé tí ń rí sí ọ̀rọ̀ owó ìlú àti dúkìá ìlú tí ó gbọ́dọ̀ di bíbá àná ẹni wá látinú ẹgbẹ́ PDP gúúsù Edo PDP Edo South ó sì ń ṣe òfin pẹ̀lú àwọn akẹgbẹ́ ẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà nàìjíríà ó ní wọ́n fi ta kókó gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tí wọ́n mọ̀ tọpinpin bí wọ́n ṣe ṣòwò ìlú nígbàtí sẹ́nẹ́tọ̀ Matthew Orogide tí ọmọ sọ̀rọ̀ ó ní abẹ́ẹ̀rí nǹkan ayé mọ̀ níkà o àṣé èèyàn ní ń bẹ lábẹ́ ẹ̀kú táyé ń pè lára ọ̀run kìnkìnkìn ó ní àti ẹ̀ lọ ìwádìí kan tí ó ní í ṣe pẹ̀lú yíyẹ ìwé owó wò láti ọ́fíìsì auditor general láti ọdún 2017 òun ló jẹ́ kí a mọ̀ pé láti ọdún 2016 ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kejìlá december thirty first ọdún twenty sixteen ohun tí wọ́n ti sọ iléeṣẹ́ PHCN di ti aládàáni tí wọ́n privatize ẹ̀ ńgbà náà láti ìgbà náà òun náà ni owó tí ó jẹ́ ti iléeṣẹ́ PHCN ni wọ́n ti rọra lọ́ọ̀rì èèfowó ewé bò ó mọ àwọn báńkì olókoòwò kan nílànà ẹmọ́jìyàn gbọ́ àwa sì ti àgbọ́ báyà àṣírí tú àwa tẹsẹ̀ ìwádìí tọ́lágbá àtìbọ̀ ìròyìn abatẹ́ẹ́ owó kan eh, owó àgbọ̀gba ti mu ń bẹ lójú ìwé kẹjọ Vanguard fún tòórọ̀ yìí. ọ̀ya ẹ̀jẹ̀ káńsó nílé Olúyọ̀lé Ìbàdàn Mercy Ogoo látàrí ìròyìn èyí tó ní ṣe pẹ̀lú Olúbàdàn tuntun tilẹ̀ Ìbàdàn wọ́n ní àwọn ìlànà ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kódà yóò tún gbéra sọ ní ọ̀la òde yìí láti tẹ̀síwájú lórí gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n bá o láti fa ọba mìíràn kalẹ̀ fún ìlú Ìbàdàn àwọn ìlànà ń wárè o tó ti ń fojú hàn láti gbéra sọ báyìí kí gbogbo nǹkan kó lè bọ́ sí rẹ́gí bí wọ́n ṣe ń fẹ́ wọ́n ní pẹ̀lú àwọn ìwé kan tó kí wọ́n tọwọ́ bọ̀ kí wọ́n sì lọ rèé fi sílẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ ti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti oyè jíjẹ Ministry of Local Government and Chieftaincy Matters wọ́n ní lára àwọn ìlànà tó kù tí wọ́n tún ṣe iná ní àgbéyẹ̀wò àwọn tí ó bá jẹ́ òṣìṣẹ́ ní ààfin gẹ́gẹ́ bí àwọn tí ń gbọ́únjẹ àwọn onílù àwọn onífèrè ọba àwọn oníaro àti àwọn onígúdúgúdú pẹ̀lú oníṣẹ́kẹ̀rẹ̀ wọ́n ní gbogbo àwọn tó tún kù làwọn tí ọjà amúgbálẹ́gbẹ̀ẹ́ ní ààfin tí wọ́n ti ṣiṣẹ́ pẹ̀lú kábíyèsí tó wàjà wọ́n ní pẹ̀lú láti yan ẹni tó bá yanrantí láàrin wọn láti lè tún ṣiṣẹ́ pẹ̀lú Olúbàdàn tuntun wọ́n ní gbogbo yìí ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ láti òní lọ ìpàdé kan tí ó àwáyé ní ọ̀la la gbọ́ pé ààfin ọjà àbá ti ń bẹ ní ọjà àbá ibẹ̀ ni ìpàdé ọ̀hún yóò ti wáyé pẹ̀lú ìrètí o wípé ìjọba ìbílẹ̀ ìlà oòrùn gúúsù ilẹ̀ ìbàdàn ìbàdàn south east local government náà ni ó pèsè gbogbo àwọn nǹkan tí ó jẹ́ kí pàdé yìí kí ó lọ bó ti yẹ èèyàn logistics wọ́n ní ìpàdé ọ̀hún iná ni a gbọ́ pé bí yóò ṣe wáyé bí irú ìtọ́ wáyé ní jóòní nínú ilé ẹni tí í ṣe ọ̀tún olúbàdàn ilẹ̀ ìbàdàn àgbáyé lẹ́kàn balógun ní ọjọ́ ajé tó kọjá lọ lẹ́yìn rẹ̀ ni wọ́n tún pe ìpàdé oníròyìn lọ́jọ́ àlárúbà ní mọ̀pó níbi tí wọ́n ti kéde wípé sẹ́nitọ̀ lẹ́kàn balógun ìní ẹni tí àwọn fọ́ sí o pẹ̀lú ìbámu àti ìlànà oyè jíjẹ ní ilẹ̀ ìbàdàn wọ́n ní mẹ́sàn-án nínú àwọn àgbà oyè tí wọ́n pè síbi ìpàdé ọ̀hún ní ọ̀làhùn láti gbọ́ pé balógun lẹ ìbàdàn high chief owólabí ọlákùlẹ́yìn yóò wà ń bẹ̀ ọ̀tún balógun ilẹ̀ ìbàdàn high chief tajudeen ajibola yọ̀wà ńbẹ̀ òsì balógun ilẹ̀ ìbàdàn high chief lateef adebimpe aṣípa balógun ilẹ̀ ìbàdàn high chief kọ́láwọlé adégbọ́lá àti ẹ̀kẹrin balógun tilẹ̀ ìbàdàn high chief isioye dáadáa wọn làwọn tán wà ní apá ti balógun nù wọn ní àwọn tí wọn tún gbọ́ pé wọ́n wà níbi ìpàdé ọ̀hún tí ó wáyé ní ọ̀la òde yìí la gbọ́ pé òsì olùbàdàn tilẹ̀ ìbàdàn high chief rashidi ladoja wọ́n wà ńbẹ̀ àsìpọ̀ olùbàdàn tilẹ̀ ìbàdàn high chief ẹ̀dí òyewọlé ẹ̀kẹrin olùbàdàn ilẹ̀ ìbàdàn high chief abiodun kọ́lá dàìsí táwọn wà ní apá ọ̀dọ̀ ti ọ̀tún bákan náà wọ́n ní ìyálóde ilẹ̀ ìbàdàn màmá teresa oyèkánmi wọ́n nígbàgbọ́ pé àwọn náà wọ́n darapọ̀ mọ́ wọn ẹni tí ṣe ọ̀tún olùbàdàn ti ìbàdàn àgbáyé lẹ́kàn balógun lẹ́yìn tí wọ́n kéde ní ọjọ́ láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ wípé àwọn àgbèmọ̀ Olúbàdàn nílẹ̀ Ìbàdàn iná ni wọ́n sọ pé wọn ò ní darapọ̀ máwọn níbi ìpàdé tí yọ wáyé ní ọ̀la yìí ìròyìn ń kú ogun o ọ̀lọ́ kà fúnra yín tán ni nínú ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí. tọ jẹnsáde ìpínlẹ̀ Niger ẹgbẹ́ olùkọ́ ní orílẹ̀-èdè yìí ẹkùn ti ìpínlẹ̀ Niger Nigeria Union of Teachers Uh, Niger State chapter àná òde yìí ni wọ́n kọ epistéèlì kan sáwọn tíṣà tí ń bẹ nínú ẹgbẹ́ òun pé kí wọ́n má wọlé padà sáìtò ẹ̀kọ́ yìí o kò sí wọlé kankan bí ìjọba ò bá ti san owó oṣù tí wọ́n jẹ wọ́n ní ìpínlẹ̀ ọ̀hún ẹgbẹ́ NUT sọ pé káwọn ó tún wọlé káwọn ó wọlé lébi lọ́wọ́ wọ́n nígbà táwọn ó lọ fọ́lidé àwọn lọ fọ́lidé nu èbì ni àwọn wà lè lanu sátẹ́gùn lẹ́sù ṣiṣẹ́ ọba kí ebi ọmọ lu àwọn ní pọ́npọ́ <laughs> fún ìdí èyí wọ́n ní ìrètí wà pé ó yẹ kí àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọ wọlé lónìí òde yìí ti ṣe ọjọ́ Monday àmọ́ àwọn sọ pé báwọn ò bá ti rówó oṣù gbà bó tiẹ̀ jẹ́ pé kí wọ́n san níwọ̀nba díẹ̀ nú ètí ẹ̀ jẹ́ ilẹ̀ rẹpẹtẹ àwọn ò ní wọlé o kò sówó kò sí wọlé pé àṣùgò òun náà ni ìròyìn yẹn bá dé ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Punch ni mo ti sáré fàyọ. alright lára àwọn ìròyìn léè tí ọyẹ káàkà fún yín òun náà ni ìròyìn kan tó ń sọ pé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari wọ́n ní wọ́n ń retí wọn ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ kẹtàlá oṣù kínní ọdún tí a wà yìí lórí àbẹ̀wò ọlọ́jọ́ kan nígbà tí ààrẹ bá dé ibẹ̀ wọ́n ní ààrẹ náà ni yóò bá wọn sí àwọn iṣẹ́ àkànṣe kan léètí gómìnà Dàpọ̀ Abíọ́dún èyí tí ó ti ṣe ìròyìn inú ìwé ìròyìn Nigerian Tribune ìlẹ̀ wọn kọ́ sí bákan náà o wọ́n ní àjọ èyí tó ń rí sí ìforúkọsílẹ̀ àwọn olùkọ́ni lórílẹ̀‐èdè Nigeria Teachers Registration Council of Nigeria wọ́n tún ti sọ bóde pé tó ń ti báwọn ṣe sí àwọn tó jẹ́ olùkọ́ nígbẹ̀rẹ̀ pàkọ́ lọ́dún méjì sẹ́yìn sí bẹ́ẹ̀ o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn bí ìdajì àwọn tó wà nínú iṣẹ́ olùkọ́ni lórílẹ̀‐èdè nàìjíríà báyìí ló jẹ́ pé wọn ò tí ì já ewé sóbì sí o ojú kan náà ni wọ́n wà tí wọ́n ń parìdà bí omi ẹkùn ẹni tí í ṣe akọ̀wé àgbà fún TRCN ọ̀jọ̀gbọ́n Josiah Ajíbóyè ló sọ̀rọ̀ ìjáde nígbà tí ìwé ìròyìn Nigerian Tribune tí wọ́n bá lálejò lópin ọ̀sẹ̀ tó kọjá lọ tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n ní wọ́n sọ pé yíká gbogbo orílẹ̀-èdè Nàìjíríà iná ni kínní ló ti bá àwọn olùkọ́ pé ó sì ń jẹ́ kí nǹkan bàjẹ́ sí ni o pàápàá láwọn ibi tí ó jẹ́ pé wọ́n wà ní ìgbèríko àti àwọn ibùdó kan ní àríwá orílẹ̀-èdè nàìjíríà ó ṣe àlàyé wípé nǹkan táwọn sọ fáwọn olùkọ́ ni pé kí wọ́n jáwé sóbì láti jẹ́ pé gbogbo àwọn tí ó bá mọ̀ mú òye àti ọgbọ́n sí ọpọlọ àwọn ọmọ ògangan náà gbọ́dọ̀ jẹ́ olóye àti ọlọ́gbọ́n. Hmm ẹ jẹ́ n tún súré mú ìròyìn eléyìí bí mo ṣe mú lọ àbọ̀bọ̀ hmm? lọ sí ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ wa nítakùn àgbáyé tó jẹ́ Facebook live Fresh FM àwọn tí àwọn èèyàn bá ń sọ nípa ìròyìn tá à ń kà ó mú bóde bí n bá ka ilé ìtàn. èmi ò wù bóde o ò ní lọ́dọ̀ rẹ. èmi ò ní fóònù ah, ok ara kan fún ọ láti wọn já donate ká dáwó fún ọ kó o fi ní fóònù gidi. tanná sọ́bẹ̀ tó ń gbé káàkiri tó ń kẹ̀mí gan-an. mo donate fún ọ ó donate fún ọ ṣé ṣé èbú wa ni pé wọ́n donate ọ̀dà àwọn donate ṣé láti ra fóònù fóònù ètèmí ń gbé ká gígan kílé kílé kílé ju tẹ̀lé sọ́bẹ̀ lọ kílé dáa ju tẹ̀lé sọ́bẹ̀ lọ. Ah, fóònù sì ẹ mọ rírì lórí ságìlà ah. bíi bọ́ọ̀lì ah. bàlá ẹ̀ èbú tó ni fóònù ayé ìjọ́un fóònù àwọn ẹni ìgbà ni pèmí padà ọwọ́ romi. fóònù ẹni ìgbà ni ẹ̀yin yẹn wa ṣe rí lágbo òṣèlú ẹnìkan tó jẹ́ èèkánú ẹgbẹ́ APC ẹgbẹ́ ọlọ́wọ̀ Nkire ló kọ rẹ̀ Nkire ti ní bí ètò òdìbò ọdún 2023 ọba dùn bíi dòdò Ìkirè nínú ẹgbẹ́ APC àfi káwọn wá síwájú gbogbogbò tí ó jẹ́ national chairman tí orí ẹ̀ pé tí ó lè tukọ̀ APC lásìkò táwa ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àfàìmọ̀ kọ́mọ̀jẹ́ lùsùkè òun náà ni àwọn ta o àgbà ẹgbẹ́ kan nínú ẹgbẹ́ All Progressives Congress APC olóyè Sam Nkiri ló ti rọ gbogbo ọmọ ẹgbẹ́ àtàwọn tọrọ ẹgbẹ́ APC kàn lórílẹ̀‐èdè yìí pé <laughs> bó bá ti di ọjọ́ tá a gẹ̀rí alábẹ́ni ẹ̀ ké sí bó bá dọwọ́ jọ́tà wẹ̀dù ẹ̀ ké síran òmùwẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ti rí bá a mètò àbí yèyé mètò strategist ayé gẹ́gẹ́ bí alága APC nínú convention tí ń bọ̀ lọ́nà béèyàn bá fi ṣàṣàkúṣà gẹ́gẹ́ bí alága àfàìmọ̀ kó wípé gbogbo dede ní àti dede náà ná APC nú ètò ìdìbò tí ń bọ̀ ní twenty twenty three ọlọ́run má jẹ́ kó jẹ́ pé ọ̀bọ ò ní padà jèrè lẹ́yìn ọkọ̀ nkiri inú àtẹ̀jáde kan tó fi síta látàbújá lánàá òun lọ sọ wípé sẹ́rí yíyàn tá a yan alága gbogbogbò APC nínú convention tí ń bọ̀ yìí òun ni ó sọ bóyá dúdùn lọ sàn ó sọ fún APC nínú ètò ìdìbò twenty twenty three àbí yóò padà so kíkan ó lóun ò sì gbàdúrà kíkan rẹ ó ní àmọ́ ẹ má jẹ́ àtànra wa bí gbogbo nǹkan ṣe ń lọ ló yẹ kí èèyàn ọmọ tẹ̀lé ó ní hmm. ẹ̀yin ní ẹ wà wọn bíi ẹ PDP ńgbà wọn yan alága gbogbogbò ẹgbẹ́ tiwọn hmm. ṣe ẹ̀yìn ríru jọ́kà bukubuku tí wọ́n lò tí wọ́n mú iyọ̀tíà ayù ah ó ní ayù ó ní àwọn aráyé káàkiri gbogbo àgbáyé rí i pé ti PDP yé wọn tí wọ́n fi mú iyọ̀tíà ayù gẹ́gẹ́ bí alága PDP ṣe kọ̀wá yẹ káwa náà ká tibẹ̀ kíyèsí pé ńgbà wọn ti ìmọ̀ àwọn ti lo ìlànà eléwé ń jẹwé fi mú ẹni wọn ẹjá wa náà wájú ka ayé kan eléyìí tá a fi pàjù káàdì wọn dé kábó káàdì lórí wọn ní twenty mhm. twenty three ìyẹn ló lè mú kí gbogbo nǹkan lọ ó ní ọgbọ́n tán dáhùn láti mú iyọ̀ tí a yù bí ìgbà tí ọmọ ọgbọ̀ngbọ̀n kó kú láòkó ẹ̀rùn ni ẹ̀jẹ̀ káwa ìyá ẹ̀ náà kájà gbọ̀n sísè padò láòkó tá ìròyìn yẹn pé well done òṣèlú ti bẹ̀rẹ̀ nkiri ti sọ̀rọ̀ àti níṣe rere wẹ̀rẹ̀rẹ̀. gbogbo àwọn èèyàn tí wọ́n wà lórí ayélujára wa wọ́n kí wọ́n lè kó iṣẹ́ gidi gan ni tọ́ ìbù ọ̀jẹ̀tọ́lá ọ̀jẹ̀tọ́lá sẹ́rí ẹ̀yin èèyàn wa hmm. àwọn nǹkan kọ̀ọ̀kan ń bẹ tí ń ṣe wá ẹjọ́ torí ọlọ́run ọba náà ni <laughs> ara ti àṣà wa tó fi nù ánù ní pé òyìnbó ń kifá ní ìsìn hmm, wọ́n kifá ni mo ní hìn ní tí ọ̀gbà ìlójú tí <laughs> wọ́n ti rú lọ sílé òkèèrè fún yín ọ̀jẹ̀tọ́lá tẹ̀ ẹ̀kọ́ ẹ̀mẹ́kọ́ bẹ́ẹ̀ mọ́ o. bó o lọ kọ sípẹ́lì rẹ̀. hihi ṣe h o r j-e-t-o-l-a-r hojetola hojetola ẹ bá e e e kọ bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ english ló ń kọ ọ̀rọ̀ ọ̀rọ̀ eh. ah, náà nílò tán <laughs> ọ̀dà tv at gavara wọ́n ti kọ́ dáadáa bayor admin. ó fi or ah. sórí o. ó tún fi kú o eh, báyọ̀ nù. ó ní iṣẹ́ gidi lẹ́ ń ṣe o kọ́nsárásí gangan eh, àfi ìsọ̀lá wálé ògàn regular customer ní olúwatóyìn Ah, olóòfóyèkù hmm. eh, adébíyì olúwaṣeun good morning eh, ó kì í dáadáa náà ni bẹ́ẹ̀ ni kó tiẹ̀ wá sọ ẹnìkan ní ah, ó sọ̀rọ̀ nípa tiẹ̀ ìròyìn tó kálẹ̀ kan pé àtìkù again ah, ó ní from kìnnì kan from one kìnnì kan man to kìnnì kan man trade so that they will come and privatize the whole of Nigeria bó ṣe kọ́ náà nù èmi ọmọ tí mo tọ́ sọ́nù èmi ọmọ tí mo tọ́ sọ́nù. ah Morris Onas Jonathan Ifẹ̀gbẹ̀sán adúpẹ́ lọ́wọ́ yín ẹnìkan sọ pé i will buy phone for buy ẹ̀yin ẹ̀dẹ́wò kékeré kẹ́ fárí apá kan ẹ̀dẹ́wò ah. kékeré nǹkan kankan mọ́ báwọn. bẹ́ẹ̀gì bẹ́ẹ̀gì. bẹ́ẹ̀gì bẹ́ẹ̀gì kọ́. ṣé màá ó ti ra fóònù fẹ́mi o ó dídán ni kí wọ́n ṣé bí bẹ́ẹ̀mi bá ra ìwọ àjọmọ̀ lò èmi èpin bọ́bá àràfẹ́ mi ìmọ̀ sí ààrẹ lẹ́kọ̀ọ́ èmi èmi èpin nǹkan lò. ọ wà mọ gbàpè lọ́dọ̀ mi. èmi kọ́ ah, ọlọ́mọ ṣẹlẹ̀ láyé ìjọ tí ẹ mọ ẹ mọ pé bọ̀dá tájù ah, wọ́n sì pè yín lánàá ẹ̀ sí mi kan pé ilé kẹta lèyẹn ti lọ́mọ gba ìpè láyé fóònù olókùn dì wọ́n ni wọ́n láwọn ó pè padà tó bá di nínú ọjọ́ ọ̀la ẹsẹ̀ máa ẹ dákun ẹjọ́ tí wọ́n bá ti pè mí ó. oh my god ojú òní sí i ntí Abọ́ládé ń sọ tó nàlẹ́fọ̀fọ̀ nàlẹ́fọ̀ náà ni pé àṣàlàṣà ah, wa o ẹjẹ́ a máa gbé lárugẹ nípa ìkọ̀ǹkanlẹ̀ nípa ìsọ èdè Yorùbá tó gáyàtà ẹlòmíì ò ní orúkọ tó bá mọ ọmọ ní jẹ́lẹ́yìn òdi o. tó bá jẹ́ pé àwa náà à ń fi èdè wa ṣe awẹ́wà kí lẹ́ẹ̀ mọ̀ gbádùn nírú àárọ̀ yìí. sórí fóònù tí wọ́n fẹ́ rà fún mi ní ìsìn bọ́ bá wẹ̀yìn rẹ̀. tí wọ́n fẹ́ rà fún wa ló sọ. ẹ́ ọlọ́run ní jẹ́ òsì wí o. tọ tí wọ́n fẹ́ rà fún mi tèmi rẹ̀ ọmọ lò ó rò pé wọ́n fèdè ìlú wọn kọ. ẹ bí wọ́n rà wọ́n rẹ̀ yọkan ọ̀dọ̀ mi ni kò dé sí. já tajà kò sí wàhálà. ajá balẹ̀ ajá balẹ̀. kéré o èyí ni láti ṣe ìfilọ̀ láti pe àkíyèsí aráàlú ìjòyè ìlú pẹ̀lú gbogbo olùgbé ilẹ̀ ìbàdàn àti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé síwà dàrúdàpọ̀ táwọn ọ̀tá ìlú Ìbàdàn kan gùn lé eléyìí tó lè da omi àlàáfíà lóró wípé ó ń rúgbó bọ̀ bákan náà la tún fi àkókò yìí ké sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé láti gbégbésẹ̀ tó bá tọ́ lórí ìṣẹ̀lẹ̀ dídàlúrú tó wáyé pàápàá jùlọ lọ́jọ́ àlàmísì tó kọjá eléyìí táwọn èèyàn kan tí wọ́n lọ sí park tó wà ní Ìwó road láti lọ dàbẹ̀rù débi wípé wọ́n ṣe àwọn èèyàn léṣe à ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti láti jọ̀ọ́ gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún bákan náà là ń ké sí gbogbo àgbààgbà ìlú pẹ̀lú bàbá wa ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn láti jáwé akíwọ́wọ́ fáwọn tó fẹ́ máa dàgbòrú wípé alátìlẹyìn àti ọmọlẹ́yìn làwọn ń ṣe o àrọ̀wá báyìí wípé bàbá wa kì í ṣe adàlúrú àwọn park managers wọ́n ń kéde wípé ilẹ̀ ìbàdàn kì í ṣe oníjàgídíjàgan o a kò fẹ́ kẹ́nìkẹ́ni kó tapo sí aṣọ àlà bàbá wa Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nípa fífi orúkọ wọn bojú ṣiṣẹ́ láabi bákan náà la tún ké sí àwọn elétò ààbò nílẹ̀ Ìbàdàn láti túbọ̀ jẹ́ kí okùn ààbò kó lè dandan sí i kí tolórí tẹlẹ̀mù kí wọ́n lè bá a máa tẹ̀síwájú pẹ̀lú ìgbé ayé àlàáfíà àlàáfíà tó ti ń jọba nílẹ̀ Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa tẹ̀síwájú ni o ìlú Ìbàdàn kò ní dàrú ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run Alhaji Lamidi Mukaila Auxiliary ló fi àtẹ̀jáde yìí síta látọwọ́ agbẹnusọ wọn ọ̀rẹ́bù jẹ̀lélẹ̀ ẹ̀mí ọ̀la group, we are wishing you a Merry Christmas and a Happy New Year. Revolution Plus Property Affordable Housing. Ajabale, Ajabale. ajá balẹ̀. lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn eléyìí tí ìforúkọsílẹ̀ láti gba fọ́ọ̀mù ìdánwò jamb lọ́fẹ̀ẹ́ tó ti ń wáyé pẹ̀lú àǹfààní tó ṣí sílẹ̀ fáwọn èèyàn tó tó ọgọ́rùn-ún méjì níye àwọn ìgbìmọ̀ olùṣàkóso àjọ àlàkẹ́ foundation wọ́n ti kéde mímú wá sópin ètò ọ̀hún fún tàsìkò tá a wà yìí ẹni tí í ṣe olùdásílẹ̀ àjọ àlàkẹ́ foundation ọ̀rẹ́bù olùdámilọ́lá olúwọlé àlà ó fàtẹ̀jáde ọ̀hún síta wípé àwọn èèyàn tí wọ́n ti gba fọ́ọ̀mù ìdánwò jamb lọ́fẹ̀ẹ́ ọ̀hún lábẹ́ ìjọba àbílẹ̀ ìbàdàn south east tí wọ́n tó ọgọ́rùn-ún méjì níye àwọn tí í ṣe alámòójútó ètò ọ̀hún bíi coordinator comrade ajibade gbọ́lagade àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ yòókù wọ́n máa kàn sí àwọn èèyàn tí wọ́n bá ti yege kí wọ́n lè bá a mọ ìgbésẹ̀ tó bá tún kàn lórí ọ̀rọ̀ ọ̀hún ọ̀rẹ́bù olúwọlé olúdámilọ́lá àlà ó tún ń fàsìkò ṣàfikún ọ̀rọ̀ ẹ̀ wípé alákàlẹ̀ ètò kò ní alákàlẹ̀ ètò ìkọ́nilọ́fẹ̀ẹ́ free coaching kò ní pẹ́ bẹ̀rẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún o fún gbáradì ìdánwò jáàmbù wọn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láti lè bá a ṣàtìlẹ́yìn àfikún iṣẹ́ rere gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí Abíọ́dún Mákindé lẹ́ka ètò ẹ̀kọ́ lákòótán ọ̀nrẹ́bù Olúwọlé Olúdámilọ́lá àlà ó ń fọwọ́ ìdánilójú sọ̀yà wípé ẹ̀kọ́ ọ̀hún yóò túbọ̀ máa tẹ̀síwájú ni o ìgbésẹ̀ ọ̀hún kò sì ní takú síbẹ̀ láti lè bá a máa dẹ́rìn pẹ̀kẹ́ àwọn aráàlú ní báyìí wọ́n wá ń sọ di mímọ̀ wípé ètò ọ̀hún yóò wá sí ìdánudúró fúngbà díẹ̀ lónìí ọjọ́ ajé monde ọjọ́ kẹwàá nínú iléèwé st anne secondary school tó wà ní mọ̀lété nílùú ìbàdàn láàrin aago mẹ́wàá àwúrọ̀ yìí sí mẹ́ta ọ̀sán gẹ́rẹ́gẹ́ káìsàn má wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa aláìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá alálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì agbáríjọpọ̀ gbogbo alága níjọba àbílẹ̀ mọ́kọ̀ọ̀kànlá nílẹ̀ ìbàdàn wọ́n fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn lápapọ̀ ní ti ilé tòkó pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abiodun makinde fún ti ayẹyẹ àdúrà ọjọ́ kẹjọ ti kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn tó wàjà ọba saliu àkànmú adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní bákan náà wọ́n kí sẹ́nitọ̀ rashidi adéwọ̀lú ládọjà àtìyàwó wọn aliaja mutiat ládọjà ẹ̀dà wọlé oyè lẹ́sẹ̀ ààrẹ mùsùlùmí ilẹ̀ yorùbá náà títí de ìpínlẹ̀ delta olóyè mọ́kànjúọ̀lá ayọ̀ọ̀lá àwọn ìgbìmọ̀ olùbàdàn tilẹ̀ ìbàdàn àwọn kọmíṣánná bíi olóyè báyọ̀ lawal ọ̀rẹ́bù wàsíù ọ̀làtúbọ̀sún ọ̀rẹ́bù nureni adéníran alága subeb nípínlẹ̀ ọ̀yọ́ gbogbo àwọn mọ́gàjí àwọn ìmáàmù látilẹ̀ ìbàdàn ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ àti ìlú yòókù náà àwọn ọmọlẹ́yìn Kristi àwọn ẹgbẹ́ CCII àwọn babalọ́jà àti ìyálọ́jà àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà kọ́lọ́hún ọba kó tẹ́ bàbá sáfẹ́fẹ́ rere ìlú Ìbàdàn kò ní bàjẹ́ o àwọn alága mọ́kọ̀ọ̀kànlá nílẹ̀ Ìbàdàn ni wọ́n ń dúpẹ́ lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé ṣe o èyí ká ilé ẹ̀rí ti wó olóyè ọ̀làtúnjì adẹ́nìyí adẹ́rọ̀jú. Ah! sotí yà tán nìyẹn ikú o ṣe yìí tán kòkòrò jẹ́ kí n bá wọn gbádùn òbí tó gbó kákáká ikú o sì jẹ́ kí taya tọmọ tẹbi tara tọ̀ rẹ̀ tìyẹ kan ó gbádùn ẹ̀ tó bí wọ́n ṣe fẹ́ kó tó dìpọ̀ ọ lọ ojoojúmọ́ ló ń dàbí àlá lójú wa ìyàwó rẹ̀ ń béèrè lọ́wọ́ wa wípé tani ó wàá ṣe bí Ọlátúnjí olólùfẹ́ òun tòótọ́ àwọn ọmọ ní tani ó dàbí bàbá àwọn tí kì fọ̀rọ̀ ọmọ ṣeré ìdáhùn wa sí wọn ni pé gbogbo wa pátá làátò pàdé lẹ́sìn olùgbàlà lọ́jọ́ àjíǹde níbi tí ìpínyà ò of song ní ní Manhattan Invest Center Ẹlẹ́yẹlé Road Jericho Ibadan ìsìnkẹ́yìn ó wáyé lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bákan náà ní All Saint Church of Jericho Road Jericho Ibadan àwẹ̀jẹwẹ̀mú tẹ̀lé ní Jọgọ́ Center Liberty Road Ibadan Ọlátúnjí Adéníyì Adéròjú bá a ṣe fẹ́ ọ tó Jésù fi ọ jù bẹ́ẹ̀ lọ olùkéde àwọn ọmọ fàyẹyẹ ìgbéyàwó aṣọ tó bu ìkúnni ló yẹ ká fi sára ó ní ìnáwó máa ta sánsán lọ́jọ́ ẹ̀yẹ ni bọ́rọ̀ bá dọ̀rọ̀ aṣọ òkè tòun ìlẹ̀kẹ̀ pẹ̀lú ẹ̀ṣọ́ oríṣiríṣi fún tọkọ-tìyàwó ọ̀sìngín ti photoshoot àbí tọjọ́ ògbéyàwó gangan brimstone aṣọ òkè ni ẹ máa lọ aṣọ òbí tọkọ-tìyàwó náà gbẹ̀yìn oníranran aṣọ òkè tuntun nẹ́nẹ́ tó bàgbà mu tẹ̀lé rírà níbòmíì latest style and design tó pa. ti gbinni làtẹ̀ ìlẹ̀kẹ̀ ní gown iyùn àkún ṣẹ̀gì ẹ̀dọ́rìgàlẹ̀ ghanaian costume aṣọ àrán india sari mélòó la fẹ́ kà fìlà sídẹ̀mádé ọ̀pá ìtẹ̀lẹ̀ tòun jẹ́ ni ọrùn tí ó máa kọ yinrinyinrin gbogbo àlùgbà yìí lọ́jọ́ náwó ẹ̀tún wá gbọ́ brimstone ń ṣètò àyálò aṣọ tòun ọ̀ṣọ́ ara fálayẹyẹ nílànà confidential package lówó pọ́ọ́kú number sixty two beside ọlárẹ́m filling station oríta basọ̀rọ̀ ìbàdàn ló wà zero eight one five five zero six seven eight two four. balẹ̀. ajá balẹ̀. tọ èyí tó ṣẹ́kù ajá balẹ̀ fún ti ọ̀rọ̀ yìí lára àwọn ìròyìn gbẹnu kọ sísọ tí wọ́n mọ̀ mẹ́nu bàbọ́ bá dọ̀sán òun náà ni èyí tó ṣe ni láàánú púpọ̀ púpọ̀ yìí láti Benue níbi tí àwọn géńdé agbébọn kan ti ya bo ààfin kábíyèsí ọba àlàyé kan bẹ̀ níbi tí bàbá ti ń sùn ni wọ́n ti gbẹ̀mí wọn hmm. tí wọ́n fi tọ́jú oorun dójú òkú hmm. ọba ìdùmarè mọ̀dákùn mọ̀ṣáánú wa ní orílẹ̀-èdè yìí láti ìpínlẹ̀ Ondo ikọ̀ àmọ̀tẹ́kùn ni ó kéré tán àwọn karambà ní afurasí ọ̀daràn bíi ẹgbẹ̀ta níye six hundred ni àwọn ti mú tí wọ́n ń bẹ nínú ṣáàgó àwọn ara àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé tẹ́ máa retí lórí ọgbẹ̀nután lọ́sàn-án òun náà ni ètí àjọ tí ń dènà gbígbé lílá rírà títà egbògi olóró NDLEA ti mú bàbá àgbàlagbà kan grandpa àti ẹ̀ṣọ́ ayédèrú kan fake security agent tí wọ́n gbé egbògi olóró tí wọ́n fi ṣe àwọn nǹkan ìpanu kúkìsì chokoléètì egbògi olóró ní èpò ní ìṣe ní ìdín ní ìyàn wọ́n wá ka mọ́ wọn ní ọwọ́ mm. àwọn kan náà ni wọ́n tún fún lélẹ́yìn oúnjẹ. Mm, tó ọlọ́nkọ́ sàánú ni lára àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé tẹ́ láǹfààní àti gbọ́ ní ọ̀sán wọn ni ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọkùnrin kan àti ìyàwó rẹ̀ wọ́n wọ́ ga o torí kíni wọ́n ní ṣe ni wọ́n bá mẹ́nu mọ́ nínú hmm. báàgì kan tí wọ́n gbé lọ́wọ́ hmm. bẹ́ẹ̀ sì mọ́ hmm. mẹ́nu mọ́ òun ẹ̀yà ara èèyàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n nítorí pé àwọn kan wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ìdájọ́ látọwọ́ ara wọn jungle justice wọ́n pa èèyàn mẹ́ta ní ìpínlẹ̀ Abia nítorí pé wọ́n ní wọ́n fẹ́ jíyàn gbé wọ́n sì tún fẹ́ jalè wọ́n ti mú wọn bá kaná lù wọ́n eh. ní ìlú ìbòtúnlélẹ́yìí wọ́n ní ní ìpínlẹ̀ Imo ni àwọn dèhámọ́ra àbọ̀ kan wọ́n ní ní ọba gbé kábíyèsí ọba àlàyé kan wọ́n gbé e sálọ o hmm. bàbá ń jẹ́jẹ́ ń jẹ́jẹ́ ń bàbá ń rìnrìn àjò àtọmọdébìnrin kékeré kan gbàtẹ́ ní ọ̀yà ìdúró bí tẹ́ déhùn wọn ti wọ́ kábíyèsí lọ wọn ò tí ì rí ọ ṣé wàá rí ìròyìn eléyìí ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ti sọ̀rọ̀ wípé ní ìpínlẹ̀ Ògùn àwọn ò ní gbọ́ jégbe kankan fẹ́nikẹ́ni ẹ máa lóun fẹ́ sípò kí wọ́n ní kọ́ta kété sí ìpínlẹ̀ Ògùn ni o hmm. tó pé ẹnikẹ́ni tó bá ti ba àwọn nǹkan tó jẹ́ tí ó wúlò faraàlú public infrastructure hmm. tí hmm. ìjọba pèsè wọn ni ẹ̀wọ̀n ìlú ń tọ̀hún fi ṣeré inú òwe ìròyìn Daily Sun ni wọ́n kọ́ sí. tọ ikọ̀ serap èyí náà ni a fi mọ káàdì ètò lẹ o fún ti ọ̀rọ̀ òní ikọ̀ serap ikọ̀ kan tí ẹ máa tọpinpin ìjíhìn iṣẹ́ ìríjú ẹni àti ìlànà mímọ́ nàtán nídìí ìjọba àti ọrọ̀ ajé. kíkà kò yàwọ́. bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ti kọ epistelli kan sí ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà àti iye kan wọn house of representatives pé àti lawan tó ń gbẹnu sọ gẹ́gẹ́ bí abẹnugan senate àti gbàjàbíàmílà tóun náà jábẹnugan house of representatives kí wọ́n pàdé àwọn ilé ẹjọ́ o serop ní owó kan tó sọnù láàrin àwọn asòfin àbàtẹ̀ náà tó ní àbàtẹ̀ four point one billion naira tí wọ́n pé ọkàn déédéé wùyẹ́ ó sì fò lọ láàrin àwọn aṣòfin bó tiẹ̀ jẹ́ pé àbábọ̀ ìwádìí ìlànà yíyẹ ìwé owó wò audit ti twenty sixteen wo àsìkò yìí lọ́jẹ́ káṣírí ó tú pé owó kan tí wọ́n pè yamọ sílẹ̀ fún níná àwọn aṣòfin àbàtẹ̀ four point one billion naira wọ́n ní wọ́n mọ̀ ló pọ́npọ́ láàrin ara wọn wọ́n wá ní ilé ẹjọ́ làwọn ti fẹ́ lọ béèrè àlàyé. Hmm. lákòótán lágbo aré ìdárayá ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ aré bọ́ọ̀lù orí ọ̀dàn ní ilẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí AFCON wọ́n ní ó ti bẹ̀rẹ̀ lánàá wọ́n ti bò lójú lánàá Cameroon hmm, wọ́n lu àwọn atiláwe bíi kúkú bíi yíyé ni bó tiẹ̀ jẹ́ pé kọjú sí mi kí n nà sí ọ ó náà ni àwọn síbẹ̀ ní ara àjálé yín wà omi ń gbà ara àjálé yín wà hmm. àmọ́ sẹ́ẹ̀rí kọ Super Eagles wọ́n ní ọ̀kọ̀ọ̀kan ọmọ ikọ̀ super eagles ní ìpele ìsọ̀rí àkọ́kọ́ tí wọ́n wà eh, stage group tí wọ́n wà báyìí wọ́n ní bí wọ́n bá ṣe ń jáwé olúborí gẹ́gẹ́ bí ẹgbẹ́ super eagles ìkọ̀kan wọ́n mọ̀ gba five thousand dollars lẹ́nì kọ̀ọ̀kan bọ́ bá ṣe sówó nàìjíríà two point five million naira win per win lẹ́nì kọ̀ọ̀kan. ẹ ẹ ṣe bá ń bí ẹ rí nǹkan bá ń bí. ta ni ó rí. Okay wọ́n rí wọ́n gbọ́. wọ́n rí wọ́n gbọ́. Eh. alright. ọlọ́run tó ṣe tiwọn náà ṣe tíya. ọ̀dà ẹ jẹ́ káwa ń ṣẹ́rí padà báyìí lórí ìròyìn àjà àbálẹ̀ tẹ́ ń gbádùn láti máa kó jẹ bẹ́ẹ̀ bá ti bá ní kó jẹ tẹ́ ẹ bá gbádùn rẹ̀ tán ọ̀dà ọlọ́run dáwà náà gbádùn ara wa. àmín àmín eh, àmín ìjọba náà lọ. àmín ẹ ṣeun ṣeun ojú ọ̀nà ẹ ló ẹ lẹ́ o. ẹ ló ẹ káàárọ̀. ẹ ṣé o ẹ káàárọ̀ o. ẹ jọ mo fẹ́ bèrè nípa thirty twenty orí ètò ọpẹ́yẹmí lẹ́ẹ̀tì mọ́ tẹ́tílẹ́kọ̀ àtàwọn ìpolówó wa tí ọ̀n lọ́wọ́. Mm. ẹ tá a bá ti dìde mm. ẹ tún nọ́mbà yìí pé làbẹ́nu tá a bá ti dìde ṣe ẹ pé thirty twenty yẹn náà thirty twenty yẹn ẹ pé nọ́mbà yẹn ẹ pé. bẹ́ẹ̀ni ẹ pé ẹnìkan ó gbé yín lónìí bẹ́ẹ̀ ẹ ṣeun ṣeun pé ojú ọ̀nì àdúpẹ́ o. àdúpẹ́ ẹ. alóhùn náà àjọyọ̀ láti tún lè ṣe é. all ilé ìtumọ̀ fẹ́ mú bẹ̀ ní ti ọ̀rọ̀ bàbá wa ọ̀tún ojúbàdàn tó mẹ́fọ́ sórí èèyàn Mm. láyọ̀ ni wọ́n fi gbé ètò yẹn o. ẹ ṣeun. ok èmi fẹ́ lọ bu nǹkan mu. ẹ jáde káfí yòókù sílẹ̀ fún Azeez Brown lórí situation room lọ mú àgbo lọ mú àgbo ẹ mo ti ń wò náà pé o nílò láti mú àgbo rẹ. ìyá máa fi tẹnu ó mà á. yàrá ìwọ ló ní ọmọ ẹ lọ rè é mú àgbo mo ní mo ti ń wò náà pé àgbo rẹ. báwo rẹ ò pé o <laughs> ó ti dà múra sí ọlọ́run wa. ó di wa o. ajá balẹ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ nípasẹ̀ ìròyìn BBC ní Yorùbá nítorí kí o tó lè tayọ o ní láti mọ̀ ọ́n ní ìmísí pẹ̀lú àwọn oríṣiríṣi ìròyìn láti ibi àti káàkiri àgbáyé nígbà tí o bá ní ìmọ̀ nípa ohun tó ń lọ ní àgbáyé o lè ṣe ohunkóhun mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ wá BBC News Yorùbá kàn. It's the time of the year, come let's chill together. Pop Chivita make we jolly. All over Naija, oh, anywhere you day. Share Chivita with your family and friends. Enjoy this Christmas. Oh, oh, oh, Let's celebrate with Chivita. Ooh. Juice up this season with a special Chivita Christmas packs available in stores near you. Oh, yeah, rock your body. Everybody jolly. Dance here for the matter. Spread the love for the area. Share the joy with Golden Penny. Yeah. Celebrate with Golden Penny. Oh, yeah, Auntie Shade. Auntie Uncle Jaye. Everybody, they jolly go the for the family. Oh, Baba, it's the season of love. Oh, baby, it's the season of togetherness. Oh, oh, oh, Season's greetings from Flour Mills of Nigeria PLC, owners of the iconic food brand Golden Penny. It's the time of the year, come let's chill together. Pop Chivita make we jolly. All over Nanja, oh, anywhere you day. Share Chivita with your family and friends. Enjoy this Christmas. Oh, oh, oh, oh.